admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan ọ̀sán aago aago mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ní ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes dẹ́rù sàlàfíà school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asalaam. Rafi Abu Ibeji ẹ sì lè kàn sí wọn lórí Mustapha Rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pẹ́ zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye Darusalafiya School Ìbàdàn Nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. Inna alhamdulillah.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 àfi ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí àfi ọpẹ́ àti ẹ̀yìn fún òun ni ọba tí ó ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa láti wá sílé ayé káwá jọ́sìn fún olú ẹlẹ́dàá wa tàbá wá jọ́sìn fún yìí gbogbo ìjọsìn tàbá ní ká ṣe fún ní sọlá gbin ìrún la ni wasiyami àwẹ̀ lágbani wa hajjin àti hajj fún alọ́ọ̀ni wa zakat ayọ̀ zakani wa amúrú bil ma'ruf wa nahyu anil munkar akọ̀wà bàjẹ́ apàṣẹ dáadáa ni wa birrul walidayn wa birrul àti dáadáa sáwọn òbí wa méjèèjì ni àti dáadáa sáwọn èèyàn ni gbogbo sẹ́ẹ̀rí tábàárẹ̀ àṣe mànáfíù rẹ̀ àǹfààní yẹ̀ tarji'u ilayna ọ̀dọ̀ wa náà ni ó padà sí òun náà ní pé Allah subhanahu wa ta'ala yóò fi wá wọ̀ sínú ọgbà àlìjẹ́nà àǹfààní rẹ̀ ọ̀dọ̀ wa ni ó padà sí adúpẹ́ fún Allah tó kà wá yẹ tó kà wá fún ìpè ká jẹ nìkan tí ó máa sin Allah subhanahu wa ta'ala kama ja'ana bihi rasuluhu sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ bí àná bí ṣe mú wá bá wa alákòjọ ọmọdé kí àpàdà tí aburú kí ó tóbi ọmọdé kó bẹ́ẹ̀ nìkankan wa àlékún ìkí àtìkẹ́ kó máa bá níbi wa Muhammad sallallahu alaihi wa sallam àti gba àwọn sàbí ànábì tí wọ́n dúró ti ànábì àwọn náà ni wọ́n dúró tì í látara ife fẹ́ ìsìláàmù yìí bimani khas ìsìláàmù tó jẹ́ pé òun ni ànábì fi ilé òpin rẹ̀ ètò ìpàdé bí lọ́kọ́ mùsùlùmí wa àdébìkọ́ lọ́kọ́ mùsùlùmí wa gbogbo àwọn àmì yà gbogbo àwọn òṣìṣẹ́ tó ti wá láti rí ànábì Adam alayhi salatu wassalam dé lórí ànábì Isa alayhi salatu wassalam kulluhum jáwé ìrìnsà gbogbo wọn náà ìsìlámù náà mú wa ìsìlámù náà mú wa ṣùgbọ́n ìsìlámù tánàbí mú wa òun ni ìsìlámù láti fi parí gbogbo àwọn ànábì torí pé òun náà ni khatamul òun náà ni òpin àwọn ànábì wa imamur rusul òun náà ni aṣíwájú wọn gbogbo àwọn òfin tí Allah subhanahu wa ta'ala fẹ́jẹ́ kó máa wà títí tó fi di àlùkìyàmà ó wá parí ẹ̀ sínú ìsìlámù bimanil khas alìsìlám bimanil aam ìsìlámù tó jẹ́ gbogbogbò gbogbo àwọn ànábì òní gbogbo wọn mú wa ìsìlámù bimanil khas èyí tó jẹ́ ti sànàbì mú wa láti fi pé láti fi kọ̀mpìtì gbogbo nǹkan tí Allah subhanahu wa ta'ala bá ṣe lófin kó lè bàjẹ́ pé àwọn òfin yẹn ìgbà wo láàmú ètò bá nàbí gàgà ló mú ìsìlámù wa alákòjọ ọgbọba ni ìdàlékún orí fún àwọn sàhábà náà àti ìyọ́nú fún wọn àti gbogbo àwọn tábà fi ìlànà wọn tábà fi ìlànà tiwa náà tábà fi tẹ̀lé ìlànà tiwọn títí di àlùkìyàmà àti gbogbo àwọn táwa níkàlẹ̀ àti gbogbo àwọn ọmọdé àwọn apáwátá wọn jẹ́ mùsùlùmí lágbàáyé pẹ̀lú kékeré islam asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ní ìtẹ̀síwájú tíra tí mò ń ṣe àlàyé lọ tíra Umdatul Ahkam tí mò ń ṣe àlàyé lọ hadisi yẹn òun náà láàmà bá lọ insha Allah ta'ala torí pé ìjókòó táwa ń jókòó sí níbà yìí bẹ́ẹ̀ mo ti máa ń tẹnu mọ́ ìjókòó tí Islam pè wá sí ká máa jókòó yìí ọ̀ràn yẹn ni torí pé máa la yatimmu al-wajibu illa bihi fahuwa wajib gbogbo tó bá ti jẹ́ pé tába fẹ́ ṣe nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn ọ̀nà tá a gbà tá a fi rí ọ̀ràn yẹn ṣe ọ̀ràn yẹn lòun náà máa jẹ abẹ́ lọ sí ọ̀ràn yẹn kan ọ̀ràn yẹn tá a fẹ́ ṣe yẹn a lè débẹ̀ àti ká gba ọ̀nà kan kọjá láti débẹ̀ àjẹ́ pé ọ̀nà tá a fẹ́ gbà yẹn náà òun náà máa jẹ́ kí ni jàmá yóò máa jọ́nà yẹn yẹn làwọn afá máa sọ pé máa la yẹtí mọ̀lúwájibú ìlà ìhì ọ̀húnwà wàjíbú ni gbogbo nǹkan tó yẹ pé a lè rí ọ̀ràn yẹn ṣe àyàfi ká gbà á ibẹ̀ kọjá nǹkan yẹn náà máa jọ́nà yẹn káṣí Islam alẹ́ lè wájú ìlà ìkọ̀ lójú ọ̀nà tó gbà tọ́ lójú ọ̀nà tó gbà ṣe kòun jẹ́ pẹ̀lú ìlànà Allahu pẹ̀lú ìlànà ànábì ọ̀ràn yẹn ni ìlànà ìlànà tá a gbà tọ̀ síbẹ̀ òun náà ni ìlànà at-ta'allum akẹ́kọ̀ọ́ kakẹ́kọ̀ọ́ tó èyí táwa ń ṣe náà ẹ̀kọ́ là ń kọ́ adékè ọ̀ràn yẹn lòun náà lórí gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí láti pé ká ní ìlànà láti rí ẹ̀kọ́ ìsìlámù kọ́ lóbi jẹ́ gbogbo àwọn ọmọ eléńjẹ eléńjẹ lẹ́yìn tẹ̀sí jáde ń sìn lẹ́yìn ìgbà táwọn bàbá wọn ti jáde síwájú tó ti fèèrè látara pé káwọn dojú ìsìlámù kò lẹ̀ èmi máa ń tẹ́yìn ma kò sí ẹni náà lórí ìyá ayé jìnnì ìyànkáná amú ìsàn kò bá àjọ ọmọ ìdè yàn kò bá àjọ ọmọ àlùjọ̀nù kò bá àjọ ọmọ ìdè yàn ẹni tó rí ó jẹ́ èsì ẹni kankan tó lè dojú ìsìlámù kò lẹ̀ lẹ́yìn náà ìsìlámù náà kìn ìlànà yọ̀ọ́ mi torí pé ìsìlámù yóò máa ṣẹ́kù tó fi jíjẹ́ gbà kíámà kò sí ẹni náà lórí ìyá ayé kìí ṣe pé àwọn ọmọ kékeré náà ṣẹ̀ dé yìí kìí ṣe pé àwọn náà ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ti láwọn bàbá tí wọ́n ti bá ti ṣe bá ti fẹ́ẹ̀lì àwọn ọmọ eléyìí náà kan tó ń gbé ju wọn náà ni wà níyà ẹlẹ́nu bí ẹ̀ máa sọ pé alukur'anul karim náà pé kur'an kìí ṣe àlọ́ òlò sẹ́ńdì ẹ̀ sánàbí wa Muhammad kìí sọ̀rọ̀ ló sọ kalẹ̀ fún ànàbí gbígbé ànàbí ló kọ̀ fún rẹ̀ ẹ̀ wò kàwá. màkúrú gbígbé ànàbí ló ṣe kí olójókòó sí kọ́nà kan tó kọ koran fún rẹ̀ ẹ wọ gaba táàbì sọ ẹni tí ó mọ kankan náà sì gan yarudu yóò dá ọ̀rọ̀ yìí padà bí ànábì ló kàn jókòó sí kọ́nà sí gan èyí ti bí àlọ́ ló sọ kalẹ̀ fún ànábì èyí ṣe ọ̀rọ̀ àlọ́ ike ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ ànábì wa Muhammad ni ẹni tí ó mọ anything nínú ẹ̀sìn tí ìbáraẹni pé kankan ti ṣe làkàyè tiẹ̀ náà o yarudu adẹ́kọ̀ọ́ yóò dá ọ̀rọ̀ yìí padà pé ah, ọ̀rọ̀ yìí déédéé ló sọ yẹn ọ̀rọ̀ yìí déédéé ló sọ yẹn gbogbo àwọn ọ̀rọ̀ tí àlọ́ ò gbé wá nípa àwọn ìjọ tó ti síwájú kákọ́ bẹ̀rẹ̀ báyẹn gbogbo àwọn ọ̀rọ̀ tí àlọ́ ò gbé wá ní Qur'an náà tó fi ń ṣàlàyé àwọn àlèhùnmọ́ musa àdìkọ àwọn ìjọ tó fi lọ tó fi lọ dáná bí òkè ìdí bá wọn rí bóòlù àdébìsí mà bóòlù sí mà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin fìràhùn àti tani àti ànábì musa alayhi salatu wasalam bóòlù ànábì ṣe mà kí ànábì náà lè jókòó tó ń kọ́ fún ẹ nà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn ìjọ tó ti lọ àwọn amẹ́nì àwọn gbogbo àwọn ẹni yìí bóòlù ànábì ṣe mà bí alọ́ ṣe dá ànábì adam àti hawa tó jẹ́ ìyàwó rẹ̀ tó wà ní koran bóòlù ànábì ṣe mà ìjọ tí alọ́ fẹ́ dá ànábì adam àti hawa tí kí làwọn màláíkà sọ nípa pé wà lọ́wọ́ mọ́ da wọn báyìí báyìí báyìí bóòlù àníbi ti mà bóòlù ti mà àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ó pọ̀ nù Kùránì gan jìbìtà àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò ànábì nù alayhi salatu wassalam èyí tó ṣẹlẹ̀ sí ànábì Lut èyí tó ṣẹlẹ̀ ànábì nù èyí tó ṣẹlẹ̀ ànábì Sulaiman alayhi salatu wassalam pẹ́pẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ yìí Allahu fẹ́ kí àwa náà ti kẹ́kọ̀ọ́ mbẹ̀ ni ẹni tó bá jẹ́ ni eré nínú wọn táwa náà lè mọ̀ gbé ah, ẹ̀san dáadáa ń bẹ fún ìṣerere ẹ ń bá jẹ́ ẹni ibi nínú wọn tí àlọ́ gbé ọ̀rọ̀ wọn wá káwa náà lè ṣàkíyèsí nǹkan tó gbé wọn ṣubú níjọ́ náà lọ́hùn tó fi jẹ́ ẹni ibi káwa náà lè ṣe kíni a lè sọ̀ra ó là níbi tí mo gbọ́ àwọn nǹkan yìí tó wáyé pa níbi ló ṣe kíni náà tó wáyé pa níbi ló kọkùnrin àmọ̀ rẹ̀ ẹ mọ̀ tẹ̀lé mi ní o ẹ̀kọ́ làwọn akọ́ mi báyìí o ẹ̀yin obìnrin sẹ́yìn náà wà ń bẹ̀ fún wa ń bẹ̀ ẹ̀kọ́ làwọn akọ́ mi báyìí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì nínú sọ́tù nìta àyà eighty two sọ́tù nìta àyà eighty two alọ́wọ́ ni afala yatadabbaruna al-Qur'an walau kana min indi ghayri walau kana min indi ghayri Allah lawajadu fihi ikhtilafan kathira ó wà bẹ́ẹ̀ ni afala yatadabbaruna al-Qur'an àlọ́hùn fún àwọn kẹfẹ́ yìí létí torí pé ọ̀rọ̀ tí àwọn bàbá wọn ń sọ àwọn ọmọ eléje léje tẹ́sẹ̀ dé tẹ́sẹ̀ sọ pé ẹ̀yin àwòsà òun ni àlọ́ ẹ̀ àlọ́ kò lágbára àlọ́ kò sí kinní kan àwọn ọmọ eléje léje tẹ́sẹ̀ ń sọ yìí èyí ti pé àwọn ló bẹ̀rẹ̀ rẹ̀ àwọn bàbá wọn lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn ti sọ lálọ́ ti fún ọ létí. àlọ́ ah, ni afẹ́lẹ́ yẹ ṣé ẹ̀ lè wọ́n lè ronú sí kùrán ni kákan lọ wo kùrán látòkè délẹ̀ tí wọ́n lè ronú sí ni wàlẹ̀ ọ̀gá nàmì ní ìjẹ̀bọ́ ìrìlá tó ẹ pé kùránì yẹn tó ẹ pé kìí ṣe ọ̀dọ̀ aláwọ̀ ló ti wá ni làwọ́jàdù fíhí ikhtilafan kathira wọn àbá rí ìyapa tó pọ̀ mẹ́ gbogbo ìwé kan máa sori kò dìbò tẹ̀ níjọra wọn ó mélòó ó méjì ṣé ànábì náà ló kọ́ àyẹ̀sẹ̀ náà ipe ẹ tí ìbá tó tó jẹ pé ẹ lè ronú sí koran ni ó bá jẹ pé ẹ lè ronú sí ni ẹ ẹ bá mọ ìtú ọ̀dọ̀ alọ ló ti wá sáni kí náà ló kọ sílẹ̀ ó méjì àbí ẹlẹ́ẹ̀kẹta ẹ ka abad sọ́ọ̀tù abad láti bẹ̀rẹ̀ náà ni ẹ̀ka ayàkẹ́ni ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ẹ̀ka wọn abad kí ló abasa ó ti mọ àwọn bàbá yín ẹ̀yin yóò ní tí èbá ṣe pé kẹ́ ẹ mọ́ kó bá àwọn ọmọ mùsùlùmí tí wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni ọ̀rọ̀ yín ò nídìí bí kò sí nǹkan tẹ́ fẹ́ sọ tó nídìí ẹ àlọ́ ò kò sí kẹ́tí ń jà lọ́ ò òòsà kan tó wà mẹ́ka tó òòsà tó wà mẹ́ka yẹn òun ló dá kaaba òun ló dáná òun ló dá jẹ́nà òun ló dómi òun ló dá sẹ́mà òun ló dọ́mọ ìdéyàn àwọn ọ̀rọ̀ tí ò tiẹ̀ ò tiẹ̀ méjì sẹ́yìn. ẹlọ́ka sọ́tọ̀ abáṣì tí mo sọ yìí o alọ́ ni abáṣà wa tawalla ó ń bá ànábì wí ànábì wa ṣé náà ló ń fi àyà yìí bára rẹ̀ wí alọ́ àyà kan pé ṣe tí wà ànábì fi fajúro tó kún dúpọ̀ tó fajúro wa tawalla ṣe tó fi yẹ́yìn padà tó fi ń lọ. kí ló fà á àjà àwílì àná nígbà tí arákùnrin afọ́jú yẹn ń bọ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lójú ayé ànábì ànábì jókòó sí àwọn àgbààgbà kòrẹ́yìí àwọn ará mẹ́kà ló jẹ́ àwọn àgbààgbà olówó ń bẹ nínú wọn àwọn èèyàn ńlá ńlá ń bẹ nínú wọn ànábì ń ṣe wá àti wọn pé kí wọ́n gba ìsìlámù wọ́n fi òòṣà tí wọ́n ń bọ kán sílẹ̀ ẹ̀ǹtí ń bòrùn ẹ̀ǹtí ń bòṣùpá ẹ̀ǹtí ń bomi wọ́n fi sílẹ̀ àwọn nǹkan yóò lágbára wọ́n lè sọ̀rọ̀ wọ́n gbọ́rọ̀ wọ́n àti anything kan fi sílẹ̀ kan lọ gba Islam kan máa sin Allah tó di Al-Hayyul Qayyum khaliqu samawati wal ard kan máa sin ọba tó dá sánmà àtilẹ̀ ọba tó dọ́mọ ìdéyàn ọba tí ń darí ooru ń darí gbogbo oníkàmọ̀sìn ọba tó dáná tó dálì jẹ́nà tó dọ́mọ ìdéyàn gẹ́gẹ́ fúnra rẹ̀ àdébíwá ń bá wọn sọ̀rọ̀ ta ló ń bá sọ̀rọ̀ àwọn èèyàn ńláńlá nínú àwọn Quraish pàtó wọn bá wọn sọ̀rọ̀ jẹ́jẹ́ nǹkan tó fa àyà yìí nìyẹn òṣùrọ̀ ẹ̀ arákùnrin kan wá ń bọ̀ afọ́jú ni orí náà òun náà sàn máa ó wù láti gba ìsìlámù ọ̀tà níbi òsì màgá tí ń bọ̀ wá ṣe gẹ́gẹ́ bí ọmọ ìdè èèyàn ń pẹ̀ pé èèyàn náà lànà bí àníbi wa ń wò pé á ah, èyí tí ń bọ̀ yìí kó mọ̀ jẹ́ pé yóò fi tiẹ̀ disturb wáàsí tó ń ṣe fáwọn èèyàn ńlá láì. àbílí wàá wò pé kóun kọ́kọ́ yanjú tiwọn tán náà kóun tó lọ bá òun ẹ má wo gan o gẹ́gẹ́ bí ọmọ èdè yẹn kóun kọ́ yanjú àwọn ilé ìtàn bẹ́ẹ̀ fáwọn èèyàn kọ́kọ́ ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ bọ́lá níbi tí wàá rí tó ń bọ̀ àníbi wàá fajúro kò tí fẹ́ dá lóhùn wọ́tawàlá ó yẹ̀yìn padà alọ́ ni àǹjá awùdà àmà nígbà tí arákùnrin afọ́jú yẹn ń bọ̀ alọ́ wàá sọ ayé àkàlẹ̀ padà yà á èyí ṣe tó fi ṣe báyìí èyí ṣe tó fi ṣe irú báyìí alọ́ ni wà máa yù dèrí ká làálàhù yàzàkà bóòwù ló ṣe mà gan bóyá òun gan ni ó wúlò jù bóyá òun gan ló máa wúlò síbi Islam gan ju àwọn eh, àwọn yìí lọ ṣé ànábì náà ló kọ yẹn ló fi bú ara rẹ̀ ẹ mọ àwọn ọmọ yìí o ànábì ló jókòó ló kọ kìí ṣe ẹni kankan pé ó kàn ṣe nǹkan tó wù wọ́n rí déédéé ó mélòó ó mẹ́ta ẹ lọ ka suratul Haqa suratul ẹ̀ka àyà forty three ẹ̀ka forty four ẹ̀ka forty five ẹ̀ka lọ́ba suratul Haqa tí àníbí náà tó kọ koran fúnra ẹ̀ tó tún sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí fúnra ẹ̀ alọ́ ni wàlẹ́ òta kọ́ wùwàdà àlẹ́ yìí náà bá àgbọ̀ àkọ̀wìn kí ló wí tẹ̀lé là àkọ́sùnà mínú bílíọ̀nì kí ló wí tẹ̀lé tó mẹ́la kọ̀tọ́ àná mínú ìwàdì àníbí náà ló kọ koran báyà bí alọ́ ni wàlẹ́ òta kọ́ fi kún àwọn ọ̀rọ̀ ta sẹ́ǹdì sí ọ tó jẹ́ koran tó o bá yìí lè fi kàn àbó yọ kó o bẹ́ẹ̀ tó o bá yìí lè ṣe bẹ́ẹ̀ à làkọ́dùnà mí ni wúlì lè yẹ mi tó mọ làkọ́tọ̀ àná mí ni wúlì wà sí alóò ní wọn àlọ́ òun dẹ̀ já ìtàn ọrùn ẹ̀ ìsàn yẹn òun la máa ń gé la bá ń du ẹran iná ń pè ní wádàjì ó wà ń bíbà ó wà ń bíbà ẹ̀ẹ́dẹ̀gbẹ̀dẹ̀ bá ń gé ẹran lọ tẹ́bá ń gé ọrùn tẹ́bá fẹ́ pẹ́ ẹran tẹ́bá ń dú lọ tẹ́bá ti ń dú lọ ìsàn méjì kan wà ń bíbà àwọn afá ń pè ní wájájì bẹ́ẹ̀ bá sì gé ẹni yóò ní kú orí ìgbà tẹ́bá tó gé àbá wọn bá já ìsàn yẹn lọ́rùn èèyàn ìyẹn bọ́ sálù jàmọ́ àlọ́ ní tiwa níbi wà lọ́wọ́ sàkọ́ wà láàlẹ́ iná bá dọ̀lẹ̀ àkọ̀wé tiwa níbi bá fi kún ọ̀rọ̀ wa kó yọ kankan kó ń bẹ́ẹ̀ ọ̀ làkọ́sìnà mí ìhùbí túnmẹ́ làkọ̀tọ̀ àná ní ìwúrí wọ̀sí ajá ìṣọrun ẹ méjèèjì ajá ṣé ànábì náà ló kọkùn àwọn olódùkọ irun kan báyìí síbẹ̀ tí tó ń bára rẹ̀ wí tó mú sọ pé ẹ̀yin ọmọ yìí kò sí nǹkan tẹ́tẹ́ ti ìsìláàmù tí mo fi àlọ́ òbúra láìjọ́ tẹ́tí bẹ̀rẹ̀ fìdí náà yín ìsìn báyìí èèyàn mélòó ló ti wá da nínú èèyàn mélòó tẹ́tí wá dojú ìsìláàmù bolẹ̀ àwọn yóò lọ mẹ́kà náà wọn tàwa fún lulu wa má àwọn yẹn ti kúrò tìrún pé ah, òdodo ti dé o àkírun mọ́ o aláwọ̀ òsà alápá méjì àbí kílẹ̀ ń wí là ń sìn o àwọn yẹn ti kúrò tìrún ẹ àwàrà ayé ń ṣe yín ti di tó le gan. ìsáàmù yẹn wọ́n ṣe ìsìlámù nàìjíríà nìkan ìsáàmù ti ń bẹ lamẹ́ríkà ìsáàmù ti ń bẹ germany ìsáàmù ti ń bẹ ní gbogbo kọ́ńtì ayé. àwọn ilẹ̀ yorùbá ẹ̀ṣẹ̀ kò sí kẹ́tẹ́ ìdíje táwọn yẹn ti wá kúrò ju gbogbo mọ́sálásí wọn àkírun wa mọ́sáàsì mélòó náà ti kílòsì nígbà tẹ́ bẹ̀rẹ̀ wàhálà yìí ti alihamudulilayi àti lódodo àti àlá àti òsà ni àti ìsàwọn mọ́ mọ́sùkì mélòó náà ti kílòsì ìyá mélòó ló ti wẹ̀ sínú òsà ẹ̀yin lẹ́yìn fún ayín problem kò sí kankan tẹ́lẹ̀ bí ìsìlámù ṣe kò sí because ó clear kò sí kankan tẹ́lẹ̀ bí ṣe àtàyà tí mo kà yẹn àyà sọ́tù àkọ yẹn mo rántí gan bó ti bẹ̀rẹ̀ ni pé tanzilun min rabbil alamin kùránì yóò sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọba rabbil alamin ọba tó dá gbogbo ẹ̀dá tó dẹ̀ ń rí gbogbo ẹ̀dá ẹ̀mú ẹni ẹja dìka rí tó jẹ́ rabbil alamin òun ló dá gbogbo ẹ̀dá òun ló wá ń rí gbogbo ẹ̀dá ẹ̀mú ẹni ẹja dìde ìbá ti fi àlọ́ ẹ̀dẹ̀ mẹ́rin ẹ̀wà tálẹ́ níyẹn tọ́bàtálá àbí ta ni tó jẹ́ rọ́pùlẹ̀ àlàmì òun ló dá gbogbo ẹ̀dá kìí ṣẹ̀dá èèyàn nìkan o ẹ̀dá màláíkà ẹ̀dá omi ẹ̀dá àlùjọ̀nù ẹ̀dá èèyàn ẹ̀dá igi ẹ̀dá kòkòrò ẹ̀dá arúgbìn àwọn ẹ̀dá tí ń bẹ nulẹ̀ àwọn ẹ̀dá tí ń bẹ ní sámà sámà gan fún rẹ̀ ilẹ̀ gan fún rẹ̀ odò àwọn odò ńláńlá gbogbo ẹ̀dá tí aláwọ̀ nígbà tó dá wọn tán òun tó wá ń ṣèjẹ gbogbo wọn káwá tá ẹni yẹn òun ló sọ kùráǹkà yìí ẹ mú ẹni ẹ jáde káàrí lọ́dọ̀ yìí ta ni ké ẹ̀yin gẹ́gẹ́ ọmọ tẹ́ ń sọ̀rọ̀ yìí ta ló dá yín ẹ sọ ẹni tó dá yín ká gbọ́ ẹ ti ní àlọ́ òkú àbí fáìn ta ló dá yín ẹ dárúkọ ẹni ẹ dábàá tó wá dárúkọ ẹ̀ tán ẹ wá mú ẹ̀rí ẹ̀ wá níbi tẹ́tẹ́ mu wá ká gbọ́ ẹ wú àwọn ọmọ yín bá ẹ wàá fẹ́ mú ẹ̀rí nǹkan wá ẹ wàá gọ́gù ní ìgbọ́nríláyè ní kò fi gọ́gù gọ́gù tẹ̀sẹ̀ dálẹ̀ ẹni ẹja lọ tẹ̀sí gọ́gù gọ́gù lẹ́bi tẹ̀sí ẹyọ ọmọ yìí ẹ parẹ́ báyẹn gọ́gù ni ó sọ fún yín gọ́gù tẹ̀sẹ̀ dálẹ̀ lójú mi fa lójú ayé mi náà mi náà mo wà láyé tẹ́tà gọ́gù lẹ̀ gọ́gù yẹn ìbẹ̀lẹ̀ tí wọ́n gọ́gù rẹ̀ ẹ wá fẹ́ béèrè lọ́wọ́ gọ́gù òun lẹ́bi tẹ̀sí ìbẹ̀lẹ̀ tí wọ́n béèrè pé ta ní jẹ́ àlẹ́ àzíz bọ́ọ̀gù ni wọ́n sọ fún yẹn tí ń jẹ́ bẹ́ẹ̀ Allahu Akbar ẹ máa wẹ àbòsí o ẹni Kùránì ẹlẹ́ẹ̀gbàgbọ́ ẹni kì í ṣe ìwé àlọ́ bọ̀ ìwé tí gọ́ọ̀gù gọ tó kọ wọ́n gbàgbọ́ àbí wọ́n gbàgbọ́ ẹ wò dọ̀láàlì ẹ wò sọnù burúkú gọ́ọ̀gù kọ̀wé fún yín ẹ béèrè kan lọ́wọ́ gọ́ọ̀gù ó gbé wá fún yín ẹ gbà yẹn gbọ́ ṣùgbọ́n Kùránì tó sọ̀kà lọ́sọ̀dọ̀ àlọ́ ẹ gbà yẹn gbọ́ ẹ ká kú tẹ̀síwájú ní ẹ̀kọ́ ìsìlámù àtọkùnrin àtobìnrin gbogbo ẹ̀yin tẹ́ jókòó sórí íńtánẹ́ẹ̀tì yẹn ẹ sọ̀kalẹ̀ nígbà kó lọ kẹ́kọ̀ọ́ ọkùnrin ó kẹ́kọ̀ọ́ obìnrin ó kẹ́kọ̀ọ́ àwọn ọmọ yìí wọ́n mọ̀ tẹ̀sẹ̀kọsẹ̀ ni mò ń sọ fún yín èdè tẹ́ ẹ fẹ́ tẹwọ́ tẹ́ ẹ fẹ́ tọwọ́ bọ̀ ẹ mọ̀ ń pa ẹ̀ náà tẹ́wọ̀n kí èdè ẹni ká kú òde kọ̀ọ̀kan ní òfin ti kẹ́ni ẹnìkan fẹ́ tọwọ́ bọ English language ń sìn kò dẹ̀ mọ̀ ń pa rẹ̀ bóòlù lè kò lè rí lọ́nà ó ní bí àwọn èyí kó ti ń sọ̀rọ̀ ó ní bí lárúbáwá ṣe ń sọ̀rọ̀ ó ní bọ́n ṣe ń kọ́ èdè ní bí Allah subhanahu wa fi sọ̀kalẹ̀ fún ànábì. ẹ ní àlọ́ ò èdè ní àyàfi lárúbáwá nìkan ló ń gbọ́ torí pé kòránì ló fi kọ́ lárúbáwá tó kó gbé èdè ní òbá fi kọ́ àrí. ẹni o àti ah, òbí rán yìí àbí àbí yíbò àbí àlọ́wà ń gbogbo èdè tí ń bẹ láyé yóò kà máa sọ gbogbo ẹ̀ka lè gbìngbìngbìn yóò fi Yorùbá sọ Kùrán kalẹ̀ gbìn yóò fi Haúsá sọ kalẹ̀ gbìn kẹ́lẹ́ bá a máa pé àlọ́ gbọ́ gbogbo èdè sábà àwọn tó ń jókòó tì èmi ò mọ bá ṣe ń ronú títí wọn. mi ì má tó bá jẹ́ pé ẹ̀kọ́ ìdè lọ́ba wa ni èmi lè jáde sí i. bọ̀ èmi ni màá máa bá yín sọ̀rọ̀ lẹ́wàá afẹ́ sọ̀rọ̀ Quran àbí àjọ ka lárúbáwá yẹn àjọ tu àjọ mọ báwọn lárúbáwá ti máa ń sọ̀rọ̀ nígbà tí nǹkan ka lárúbáwá tí mò ń tu lẹ́yìn gógù nígbà tí nǹkan lárúbáwá lẹ́yìn tu lẹ́yìn tí Yorùbá kà fún mi nígbà tí nǹkan lárúbáwá lẹ́yìn tu lẹ́yìn tí English kà ìjọ òun náà dá English àá èyí ò tiẹ̀ mọ bẹ́ẹ̀ tiẹ̀ lè ṣe kan pàápàá ṣé english náà fi sọ koran kalẹ̀ ni lárúbáwá yẹn ni kẹ́yìn lọ kọ́ ẹ̀ tí ìṣètò tẹ́fẹ́ takò islam tẹ́ bá wọn fẹ́ ṣe tẹ́fẹ́ takò islam jẹ́kẹ́ mi já yín sí ẹ lọ kọ́ ìdí lárúbáwá ẹ wà jìnnà bẹ́ẹ̀ tẹ́ bá ti wá jìnnà tán bẹ́ẹ̀ ẹ̀hẹ́n ẹ wá máa bọ̀ padà èmi ò jáde sí i because kò possible èdè lárúbáwá la fẹ́ touch la fẹ́ address èdè lábàá yẹn yóò mọ ẹ lè kà ẹ lè tu àbí tẹ bá rí Yorùbá àbí tẹ bá rí English báwo lẹ ti fẹ́ gbọ́ yín kò jẹ́ ìyé mi náà kò yé mi bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe báwo lẹ ti fẹ́ ṣe àwọn kankan bẹ nínú English language lẹ́gbẹ́ láyé kò sí Yorùbá tẹ́ ẹ lè fi tu tó lè má ṣe ìtumọ̀ English yẹn gẹ́gẹ́ àti kẹ́ni gẹ́gẹ́ gbọ́ English yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ kó gbọ́ yé ó pọ̀ náà kò sí bẹ́ẹ̀ ṣe tó ń torí náà ẹ ní kankan ẹ sì ṣe tán tẹ́fẹ́ tako islam ẹ sì ṣe tán ẹ ṣe tán o ẹ ṣe tán o kò sí kankan tẹ́fẹ́ tako islam láti àwọn bàbá yín ti bẹ̀rẹ̀ sípò àwọn tó ti ẹ̀ nífàn tán lè kánná ju yín lọ láti fi ìgbà tí àlọ́ ti sáré ní dìde tó ti gbé àwọn ànábì ní òdìdí náà ti ń bẹ̀rẹ̀ ẹ̀ bọ̀ wọn rí kankan ṣe fún islam náà ó ju amẹ́ríkà ń bí ìbàyẹ̀ tí wọ́n lẹ́sìn ẹ̀ mo yẹ èèyàn tó ń gba islam lójoojúmọ́ ni ẹ̀ mo yẹ amẹ́ríkà tó ń gba islam lójoojúmọ́ ni. tòun ti bá tún ṣe rí yẹn náà tó fi ọ̀nà wàhálà tẹ fẹ́ sí ẹ̀há ẹ̀há táwọn obìnrin wá ń ṣe ìjáàbù tán ṣe ẹ̀ obìnrin tó ń lo ìjáàbù lójoojúmọ́ ni wọ́n pọ̀ sí ni àbí wọ́n kéré sí hajj tí gbogbo yín gbógun tì bẹ́ẹ̀ ṣe fún ayé àlọ́ ayé ànábì ti bàjẹ́ ayé à ń kówó ni wà lọ sí sí alọ́ hajj ṣé kàn pé ní ọdún bílíọ̀n àwọn yóò máa lọ lọ́dọọdún àdéhùn látọ̀dọ̀ àlọ́ ẹ̀. kèé mọ̀ ṣe ẹ̀sìn tán dálẹ̀ nǹkan tán bá dálẹ̀ lèyẹn máa ń rí borí nǹkan tó wá látọ̀dọ̀ àlọ́. ẹ mo yẹ owó sáré táwọn yẹn fi ń lọ hajj ní last year ní this year ni ẹ mo yẹ yẹn tó tó wà mẹ́ sàwọ́dí tó ń rí ju ìṣe yẹn ni pé yẹn ti pọ̀ jù. wọ́n á gbé òfin kalẹ̀ pé ẹni tó bá ti lóyún àwọn òfẹ́ ẹni tó bá ti dàgbà ju èjì báyìí lọ kí ló bàtà fi ń ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ fi tẹ̀sílì lu àwọn tó ń wá èrò ti pọ̀ jù wọ́n fẹ́ fi reduce the number yẹn ó tọdún lè rún pọ̀ ìjọ wo lẹ wo nínú íńtánẹ́ẹ̀tì pé ah, ọdún yìí èrò pọ̀ mẹ́ka ìjọ wo kò sí ẹ̀sìn tó wá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ni nǹkan táwọn èèyàn bá dálẹ̀ lèyìn lè rí kọ́ńkà nǹkan tó wá látọ̀dọ̀ Allah bó rẹ̀ ti fẹ́ borí ẹ̀ ẹ̀yin lẹ́ parẹ́ kò pọ́sibù kódà ẹ̀ parẹ́ tètàtètà tí wọ́n ní rí yín náà nǹkan tó wá látọ̀dọ̀ alẹ́ òde borí ẹ̀rọ fúnra yín program ẹ̀rọ fúnra yín wàhálà ẹ̀rí pé tín ló ń parẹ́ ẹ̀sìn burúkú tín yẹn ló ń parẹ́ eégún ẹ̀yin tẹ̀ wá wájú mi náà eégún ká máa gbé eégún lọ́dọọdún ó ń pọ̀ sí ni àbó ń dínkù ẹ sọ̀rọ̀ ó ń dínkù ni àwọn yẹn ń <laughs> àwọn yẹn ń gbọ́ yé sí ni àwọn ń dínkù ni eégún dínkù lọ́dọọdún ni torí pé àwọn yẹn ń gbọ́ yé pé ìyá lọ ni ká máa bọ òòtà ká máa bọ ògún ká máa bọ òkúta ó ń dínkù ní àbúkọ̀ sí ó ń dínkù ní náà gbogbo ọdọ àjókòó ìlà ní ilé tó ti ń bọ́ tẹ́lẹ̀ náà ibẹ̀ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ayé ti jáde àti mẹ́ni ó ń dínkù ní náà torí bẹ́ẹ̀ sí yìnyín àtọwọ́dá ni ó máa máa dínkù àwọn èèyàn máa máa rí kọ́ńkà bọ̀ Islam láà dínú rọ̀bàrí ẹ̀sìn tó wá láti sánmà ní látọ̀dọ̀ Allah ni ẹ ẹ lè rí ojú ẹ̀dá bolẹ̀ ó máa máa sí mọ́ yín lọ́wọ́ ni ó máa máa sí mọ́ yín lọ́wọ́ ni torí pé ojú àwọn èèyàn máa là ojú àwọn èèyàn máa là èèyàn mẹ́rin ló lọ ń bọ gímá èèyàn mẹ́rin ló ń bọ pọ̀nà èèyàn mẹ́rin ló ń bọ òkúta tó gbókúta kalẹ̀ ewu tẹ́ǹsì tiẹ̀ náà ó ti pé gbé pé nǹkan ti ọpọlọ wọn bóòlù ó sì máa tọrọ nǹkan lọ́wọ́ òkúta bóòlù ó sì máa tọrọ nǹkan lọ́wọ́ ọba bóòlù ó sì máa tọrọ nǹkan lọ́wọ́ omi àwọn èèyàn máa gbọ́ yín jọ wọ́n máa gbọ́ yín ti dáàbì ọ̀pọ̀lọpọ̀ ń gba islam wọ́n ń fi àwọn kíní burúkú yẹn lẹ̀ so islam ó máa máa pọ̀ sí ni ọmọ mùsùlùmí pọ̀ sí lójoojúmọ́ ni ní ìbàdàn tá a wà yìí ìbàdàn lèmi wà ìbàdàn tá a wà yìí kéde bí mùsùlùmí ti pọ̀ tó tẹ́lẹ̀ ni kéde bí àwọn tó ń lo hijab tó ń lo ẹ̀yà lóbìnrin kéde bọ́ ti pọ̀ tó tẹ́lẹ̀ ni wọ́n ń pọ̀ sí lójoojúmọ́ tẹ́ bá dé tó ẹ lè rí wọn ká máa dínkù wọn máa pọ̀ sí kí ló fà á torí pé ẹ̀sìn kan ni ó wá lọ́sọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala kì í ṣe ẹ̀sìn táwọn èèyàn rọ fúnra wọn tó ilé òfin yín ṣọ́ọ̀bù ẹ̀ ẹ máa ṣe lọ ṣùgbọ́n tó dá mi lójú ni pé ẹ lè rí Islam lójú ẹ̀ gbọ̀lẹ̀ kó bọ́dù ẹ yóò kàn tó máa gbìnà yá máa yín lọ́wọ́ yẹn ẹ̀yin lẹ́ parẹ́ ìdílé ìlà ìtàlá ẹ̀ parẹ́ ti ìtàdé ìtàdé tó bá ń yín lánàá níjẹta lánàá gbogbo wọn ti parí àgbọrò wọn mọ àwọn òsàáyín gẹ́gẹ́ ti parẹ́ àwọn òsàáyín ó ti parẹ́ gbogbo àwọn òsà tẹ̀ ń sí tẹ́lẹ̀ dà àwọn eégún tẹ̀ ń gbé tẹ́lẹ̀ dà àwọn ọmọ tí wọ́n bá bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí ọmọ tí wọ́n bí tẹ́lẹ̀ nígbà tí ẹbọ sì gbinlẹ̀ wọ́n lọ máa ń yẹ̀ wọ́n wò ní tàná yẹ̀ wọ́n ní gbogbo wa yìí àti yàrá ìwà àyẹ̀mọ́ àti bàtìlámù àti bàtìlámù èèyàn mẹ́rin ló ń kọlà wọn bẹ́ẹ̀ bá kọlà ní ìdí ayé ògbò àwọn ìlànà máa ń fa àbí kínní yẹn èbí lànà Yorùbá ń tẹ́lẹ̀ èèyàn mẹ́rin lè wá rí ọmọ Yorùbá tó ń falà mọ́ nǹkan ti ṣe yín lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sìn yín fẹ́ parẹ́ tán ẹ̀ wá fẹ́ jí padà gbọ́dọ̀ ti ń sí rẹ̀ torí kò ẹ̀sìn tán dálẹ̀ ni ẹ̀sìn tán dálẹ̀ ni alihamudulilayi adúpẹ́ fún Allah ta'ala tó ń torí náà ẹ jẹ́ ká máa bá ìgbà táwa ń bá lọ. حديث ذات سكان ذاتك عن أبي هريرة رضي الله عنه وأرضاه أن النبي صلى الله عليه وآله وسلم لقيه في بعض طرق المدينة وهو جنب قال فانخنفت منه فذهبت فاغتسلت ثم جئت فقال أين كنت يا أبا هريرة قال كنت جنبا فكرهت أن أجالسك وأنا على غير طهارة فقال سبحان الله إن المسلم وفي رواية إن المؤمن لا ينقص حديث نيه سنة حديث عن أبي هريرة رضي الله عنه láti ọ̀dọ̀ Abu Hurairah kí á lọ bá di yọnu sí gbogbo àná làmú Abu Hurairah àbí sọ̀hábí yun jẹ̀lé tàbí ànábì pàtàkì ni. anna nabiyya sallallahu alaihi wasallam ó ń dájúdájú ànábì wa Muhammad laqiyahu fi ba'di turukil Madina ànábì pàdé rẹ̀ ní àwọn ọ̀nà kan tó wà nílùú Madina Abu Hurairah ń bọ̀ ànábì náà ń bọ̀ àníbi wàá ṣe kíni hàn ó pàdé ta ló pàdé Abu Hurairah nígbà tẹnìkan ń lọ tẹnìkan náà ń bọ̀ wọn á pàdé ara ó ṣe wá pàdé ẹ wọ́n wọ jùnú ṣùgbọ́n táìmù gbà yẹn Abu Hurairah ní jánábà lára ó ní kíni jánábà lára yẹn ni pé jánábà ń bẹ ní ara rẹ̀ gbàjánábà ń bẹ ń bẹ lára rẹ̀ yìí bó ṣe rí ànábì báyìí pé ànábì ló ń bọ̀ yìí kọ́ọ̀l àbúrò ẹ̀ wá sọ yìí pé fanikọ̀nà sùnmí ni o òun wá sáfà ànábì ó sáfà kò fẹ́ pàdé ànábì ó lọ fara pamọ́ síbi kan kánábì ti lọ. pàtó wá ṣe báyẹn padà hàbùtù báwùtù sàṣàlùtù mo ti wá sá lọ yẹn kí ló bá tí mo fi sá lọ mo wá lọ mo wá lọ wẹ̀. Iwe Gini, iwe Janaba, wàá lọ wẹ̀ tó ń mẹjì ìtú gbàtí mo á tán mo á wá sọ́dọ̀ padà àṣẹ ànábì ti rí nígbà yẹn tó fi sá àtànábì ti rí kọ́ọ̀l ànábì wa sọ yìí pé ayé náà kún ta yá àbá òwúrọ̀ ìrọ̀ ibo ló wà ìwà àbúrò rẹ mo rí ọ náà ibo ló lọ mi Ah, àbúrò ẹ̀ wá sọ pé wà níbi nǹkan tó fa ni pé jánábà ń bẹ ní ah, ara àgbà mo ti wá rí ọ tó ń bọ̀ bàkàrí ìjọ àní ọjà àlítàbí ní ìwà fẹ́ lórí pé mi àjẹ màá bọ̀ lọ́wọ́ tàbí kí n jókòó pẹ̀lú ẹ̀ kájọ jókòó kémi ní jánábà lára kí n wá lọ jókòó ti ìwà ànábì àbí kí o tiẹ̀ fẹ́ bọ̀ mí lọ́wọ́ mi ì fẹ́ bẹ́ẹ̀ ànábì ní bọ̀ yìí yóò fẹ́ kí mi àfẹjọ máa ń lọ tàbí kó bọ̀ mí lọ́wọ́ ó dẹ̀ ní kíni lára jánábà lára àbúrò rẹ̀ bá ọba họ ọba sáré lọlé ọba lọ wọ̀ ẹ̀ sì wá padà wá sọ́dọ̀ àná àníbi wa ń bí léde pé ibo ló wà ibo ló lọ ńgbà tí mo rí ẹlẹ́ẹ̀kan èyí ṣe tó pàdé mi àbúrò rẹ̀ wá sọ pé kóńtó yorùbá mo ní jánábà lára ló pa bàkàrí ìtọ́ á ní mi ì àbí kí n tiẹ̀ ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀ lẹ́ni tó ní jánaba lára wàá ní àlàbọ̀ yìí tó hàrọ̀ mí ìdẹ̀ mọ́tà nígbà yẹn mí ìmá kí láti fi sọ qala subhanallah àdébì ni àá subhanallah mímọ́ ni fún Allah o muslim la yanjuz kò yẹ kó sábà yẹn mùmí ní òkè ń tẹ́lẹ́gbìn mùsùlùmí òkè ń ṣe ẹlẹ́gbìn yẹni pé kò nídìí kó sá mùsùlùmí ò kí ń sẹlẹ́gbìn ló sá fún hadith nìyẹn hadith ẹ̀kọ́ tó pọ̀ ó wà mẹ́fọ́ wa láàkọ̀ gan tí o ṣe díẹ̀ peter lọ́ba ní kálí kọjá alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni wípé hadith rèé ó ń kọ́ wa wípé ádámù tọ̀hárọ́ sí mùsùlùmí ṣọ́kùnmí ìyá wàlẹ́ ìsáàtì àpèkì ìyá. a sọ pé ẹ̀gbìn bẹ lára ẹni tó bá jẹ́ mùsùlùmí bíi ti àtọ̀ bíi kí tó ni àyàgbẹ́ bíi jánábà ó wà lára wa bíi obìnrin ó ń ṣe háìf píríọ̀dù ẹ̀ bí obìnrin tó bímọ ó ń ṣe nifas ẹ̀jẹ̀ ìbímọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. dàm tẹ̀sí á sọ pé ẹni yẹn ẹ̀gbín bẹ ní àbí àfin sọ bẹ́ẹ̀ ni lọ́yè. hadithu yìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ta ni ànábì àti àbúrò rẹ̀ ó kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ gan a fi tún àgbóyè yẹn ṣe àwọn tá a bá ń kú síbẹ̀ tàbá sọ pé ádámù tọ̀hárọ́tìlì mùsùlùmí a sọ pé mùsùlùmí ò mọ́ lọ́kùnrin àti lóbìnrin níta ìgbà tí ẹ̀gbin wà lára ẹ̀ ẹ̀gbin ìtọ̀ ni o ẹ̀gbin jánàbà ni o ẹ̀gbin ẹ̀jẹ̀ bímọ ni o ẹ̀gbin nǹkan oṣù ni o a sọ bẹ́ẹ̀ sísọ bẹ́ẹ̀ tá a sọ bẹ́ẹ̀ yẹn tọkìmíyà ni kìí ṣe àkìkíyà ní ti ìdájọ́ ni ike ẹni yìí ó ní ìdí kó lọ ṣèmára ìmára àtọ̀ ìmára àgbẹ̀ ìmára jánaba ó ní ìdí kó lọ sí ìmára kì í ṣe pé òun kankan fún rẹ̀ jẹ́ ẹni tí ò dé kíni ẹni tí ò mà nàám ó ní ìdí kó lọ sí kíni kó lọ sí ìmára kì ṣe pé òun gangan bìí dáàtì ìhùwà òun gangan fúnra rẹ̀ àti kọ́sìn hàn ṣe pé kíni kì í ṣe pé ẹni ẹ̀sìn gangan ló gangan níbo la ti yọ ọ̀rọ̀ tá a sọ yìí bolówó àánú hadith dàkà ibi tígbà tí àbúrò irọ́ kí ló kí nìkan tó ń gbọ́yé nǹkan tó gbọ́yé gẹ́gẹ́ ni pé òun gẹ́gẹ́ fúnra àwọn ẹni ẹ̀gbin lòun ó wá wòye pé tóun bá kó mọ́kùnrin tóun kó bá ànábì sáàbì bá lọ bọ̀ ọ́n lọ́wọ́ ń àbó lọ jókòó pẹ̀lú òun tó jẹ́ pé ẹ̀gbin lòun táìmù yẹn ìgbé dáàtò òun gangan pásánà sẹ́ẹ̀fù òun yé ẹ̀ẹ́lẹ́gbìn lòun ní tóun fẹ́ gbọ́ yé nìyẹn bẹ́ẹ̀ fáwọn tàbí sì ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àníbì náà ojoojúmọ́ náà ń kẹ́kọ̀ọ́ ní tóun gbọ́ yé nìyẹn tó fi sá tí o fi wá jókòó tá àníbì àbí kó bá àníbì lọ kò fẹ́ ṣe bẹ́ẹ̀ ìgbà tó wá lọ wẹ̀ tó padà dé àníbì wá kọ́ rẹ ti òrí yẹn ṣe rárá innal muslim la yanjus mùsùlùmí ò kì í ṣe ẹlẹ́gbẹ̀ẹ́ yẹn tó dáàtú rẹ̀ gan òun gangan fún ara rẹ̀ ìṣẹ̀lẹ̀ gbẹ̀ torí pé wọ́n tún ní ọkùnrin yìí nǹkan tá a fẹ́ lọ́dọ̀ mùsùlùmí tó ní ẹ̀gbin lára ni pé kó lọ wọ ẹ̀gbin yẹn dànù ní ìlànà tí Islam gbé kalẹ̀ tọ́ẹ́ kó tọ̀ ni ìlànà wo lágbà mọ́ kó lọ ṣe tọ́ẹ́ kó yàgbẹ́ ni ìlàwọ̀ lágbà mọ́ mara yẹn kó lọ ṣe tọ́ẹ́ pé ó ní jánábà lára ni kí ni ìlànà tí Islam gbé kalẹ̀ tí ó fi mára kó lọ ṣe kó lọ mára ni kì í ṣe wípé òun gangan fún rẹ jẹ ẹni ẹ̀gbin rárá èsì bẹ àrí ẹ̀kọ́ yẹn kọ torí pé alimuslim awil mu'min tọ́hírù dad tọ́hírù adad abadan lájẹ tá a fi kú ibù tá a bá tún kú tán ẹni mímọ́ ni wa a wà láyé o a ti kú o ẹni kí ni wa ẹni mímọ́ ni wa kò sí ìgbà tí mùsùlùmí jẹ́ ẹlẹ́gbìn òun gẹ́gẹ́ fún ara rẹ̀ kò sí. so that is why àwọn ìyàwó wa nígbà tó bá ń ṣe nǹkan oṣù tàbí tó bá ń ṣe ẹ̀jẹ̀ ìbímọ ṣé àníjọ sùn sórí papọ̀ sórí bẹ́ẹ̀dì papọ̀ ṣé ọwọ́ wọn ò ní kan tiwa wọn kì í bá wa dáná tí wọn kì í bá wa bomi omi mímu omi ìwẹ̀ wọn bá wa bù náà ara wa ń kàn wá bára wọn ò kàn wá ara wa ń kàn wọ́n torí pé àwọn gẹ́gẹ́ èyí tẹ́lẹ́gbẹ̀ẹ́ tí pé ẹlẹ́gbìn làwọn gẹ́gẹ́gẹ́gẹ́ ní àfàkùn wọn ni ọwọ́ wọn ò gbọ́dọ̀ sọ́ọ̀tì tiwa ara wọn ò gbọ́dọ̀ sọ́ọ̀tì tiwa bí nǹkan kan ò gbọ́dọ̀ dà wá papọ̀ wọn ò gbọ́dọ̀ bá wa sábọ́ wọn ò gbọ́dọ̀ bá wa bómi. ṣùgbọ́n ẹ̀gbin tó wà lára wọn yẹn wọ́n sùn ọkùnmí ni ìdájọ́ wípé ṣẹ̀ríà ní ìlànà ẹ̀ fi mọ́ ẹ̀gbin yẹn kì í ṣe pẹ́yìn gẹ́gẹ́ jẹ́ ẹlẹ́gbin ànábì kọ́ rẹ̀ ti àbú ọ̀rọ̀ ìrọ̀ ó di yàrá àyè. tẹ̀sírí tẹ́ni ìṣẹ́ wa yòó ṣùgbọ́n kèfèrí ẹ̀ tó bá jẹ́ kèfèrí ní ti tiẹ̀ ẹlẹ́gbin làwọn ẹlẹ́gbin ni àwọn ṣùgbọ́n nàjásà tiwọn nàjásà tún màánàwíyà nàjásà tún màánàwíyà ẹlẹ́gbin tiwọn náà ẹlẹ́gbin fẹ̀ẹ̀kan làwọn wọn àbá wẹ̀ nígbà ìgbà lójúmọ́. tí lóba ti ṣe dàbí tọ̀wọ́n lẹ́lẹ́gbin ní ń jẹ́ àdúlẹ̀ ìṣèkọ́ọ̀tì torí pé àkídà wọn ẹ̀gbin ni àkídà wọn kí ni ẹ̀gbin gẹ́gẹ́ ni àkídà wọn àdìọ́kàn wọn ẹ̀gbin ni. ẹ mọ́tà lọ sọ́nu sọ́tù ìbákọ́rọ̀ ni sọ́tù táwọ́bà sọ́rí sọ́tù táwọ́bà àyà twenty eight ẹ mọ́tà lọ sọ́ni àlọ́ ni ìnámọ́lì mùsùlùkùn nájà innamal mushrikun najas sọ́tù sáwọ́bà yà twenty eight one chapter nine alọ́ ní gbogbo àwọn ọ̀sẹ̀ bọ pátápátá gbogbo ẹni tí bá ń sin nǹkan mìíràn lẹ́yìn àlọ́ tí ń bọ nǹkan mìíràn lẹ́yìn àlọ́ tí ń wárìrì fún nǹkan mìíràn lẹ́yìn àlọ́ alọ́ ní innamal mushrikuna najas gbogbo àwọn ọ̀sẹ̀ bọ pátá ẹlẹ́gbìn làwọn. ẹlẹ́gbìn tá lọ pé wọ́n yìí ó pè wọ́n lẹ́lẹ́gbìn nítorí àkídà wọn àdìọ́kàn wọn àti ọ̀nà tó ń gbà tẹ̀sìn ẹgbín nínà ó ẹ̀yin náà wọ́n ti kéèyàn fẹ́ sọ ọdún ọdún kéèyàn fẹ́ ṣe ọdún wọ́n sì kẹgbà jáde wọ́n sì máa nára wọn kílà kí náà ń ṣe jẹ̀mọ́ wọ́n sọdún kéèyàn fẹ́ ṣe ọdún kó wa lọ gbé àkísà wọ̀ àkísà kan ti pàṣẹ láti di ọdún kan yellow wà nbẹ green wà nbẹ wọn ran kelekele kelekele red wà nbẹ white wà nbẹ wọn ran gbogbo ẹ papọ̀ wọn gbé wọ bí wọn ti gèrègèrè gèrègèrè gèrègèrè ha kí ló dé àwọn eléyìí wọn kẹgbà dání fáì fáì óyá óyá ẹni ká kún dánwò wọ láàrin ara wọn àwọn tó ti rẹ oògùn ànúwò ànàsáré ànàfọjú ẹni ká kún wá dógun wò pa pa pa kí náà ń ṣe jàmá wọn ń sọdún ọdún tó jẹ pé àwọn kò gbọdọ̀ jáde ńjọ́ náà oye obìnrin ò jáde o wàhálà ti dé o gbọ́ ẹ obìnrin ẹ̀sá sílé o eégún eléyìí ò gbọ́dọ̀ ọlọ́mọ kéékèèké wàhálà ti dé o ẹ tó bá rí ẹ̀jẹ̀ rẹ̀ ó gbẹ ní omi rẹ̀ ó gbẹ ní o ah! gbàtà lọ wàá rí wọn pé ẹ ẹ ṣe ń ṣe báyìí alọ́ ní innamal mushrikuna najas gbogbo àwọn òṣèbọ ẹlẹ́bọ ẹlẹ́gbìn ni wọn lóòótọ́ tẹ bá wo ìṣesí wọn ẹ̀ ṣe ẹ̀gbin wà ń ẹ wà wá mùsùlùmí táwa bá fẹ́ sọdún tiwa tàbí lọ sí ẹ̀yìn aṣọ wòláwọ̀ jẹ̀mọ́ aṣọ tuntun tàbí aṣọ tó má ẹni tó bá láṣọ tuntun yóò wọ̀ ẹni tó láṣọ tuntun tó láṣọ kan sílé tẹ́lẹ̀ àbá yóò ní tiẹ̀ tí ó ní tí ó dùn rí bíbó là ń lọ à ń lọ mùsọ́là à ń lọ pápá abẹ́lẹ́ kírun fún àlọ́ tá a bá ń lọ àmọ̀ sí bí wèrè lọ ni àgbẹ̀ ọ̀la sì máa ṣe àmọ̀ sí wèrè àwọn sàbíkà الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أبا Allah ló tóbi ju gbogbo nǹkan lọ o Allah ló tóbi ju nǹkan kan lọ o kò sí ẹni tó tún lẹ́tọ̀ọ́ sí kéèyàn máa jọ́sìn fún mọ́ àyàfi Allah o Allah ló tóbi ju o kò sí ẹrú ogún fún o àbá à ń lọ yìí lọ́wọ́ ńlẹ̀ ẹni tó ń gun mọ́tò ẹni tó wà ní tó ń fẹsẹ̀ rìn á máa ń lọ àbá kò sí pé mọ́ rọmọdé kò sí pé mọ́ rí àgbà kò sí pé mọ́ rí obìnrin tàbá dé mùsọ́lá pápátá tó fẹ́ kírun kí là á ṣe mẹ́ akírun akábíjì àfijọ́sí fún Allah Allahu akbar akatọ́sí fàtíà akasúrọ̀ tàbá kí méjèèjì tán tàbá tó ń bọ̀ wálé kí láti máa ṣe Allahu akbar Allahu akbar la ilaha illallah láti máa ti bọ̀ lọ́wọ́ ńlẹ̀ àbá tí gbogbo ẹni tí bá ń rí wájú náà lọ́ka àwọn eléyìí lóòótọ́ wọn sọdún. yàtọ̀ sí ẹ̀yin ẹ̀yin sọdún tí náà làwọn òfin ẹlẹ́gbẹ̀ẹ́ náà ibi tó ti ń sọdún tí wọ́n lọ tó ń ṣe wèrè lọ gbúgbúrú wọ́n lè mú odidi adìyẹ adìyẹ tó wà láàyè aláhùnfà ah, aláwọ̀ kú rọjú aláwọ̀ ní sùúrù gan o ó ní sùúrù ni o ó ní sùúrù gan síta ó dẹ̀ ní sùúrù pé àwọn lè túbà ẹ wàá mú odidi adìyẹ wọ́n lè ja tó wà láàyè ni o máa fà á wọn lè tu ọmọ rẹ pa ee wọn dẹjẹ rẹ sórí èso wọn kí láwọn kí náà ń ṣe jàmọ wọn sọdún ẹ wò gàmà èyí tó yẹ pé ajá ló fẹ́ lò ajá láàyè òkú bá wọn fa nàkànàkàn wọn fa gan ẹnìkan fa lẹ́sẹ̀ ẹnìkan fa lọ́wọ́ wájú wọn fa tá a ti nà ààyè ló wà o wọn ti ní àdájọ́ fẹ́ lò a ti mú bí wèrè ó ti ní bá ṣe ń ṣe gan wa tí wọ́n bá ti pa nànànànà ẹ̀ẹ̀kan náà gbọ́dọ̀ bẹ wọn gbọ́dọ̀ bẹ lẹ́bi ajá yẹn wà láàyè o wọ́n á dẹ̀ bẹ lẹ́ẹ̀kan náà áwò ee wọ́n á dẹ̀ jẹrẹ àbá á ti dá sórí òòṣà wọn kí náà ń ṣe alóni innamal mushrikuna najas yàní nìjíríà ti lè kọ́dọ̀ ní ìbàdà tẹ bá wo abala àdìọ́kàn wọn tẹ bá wo abala ọ̀nà tó ń gbà sẹ̀sìn ẹ̀rí káwọn èèyàn lọ sí ìdí odò odò odò ńlá lọ́dọọdún ẹni ká gbúlọ́mọ sọ̀rọ̀ nǹkan lóde odò ẹ wo nǹkan yẹn ẹ tó tọrọ ọmọ ibo ní ti ń tọrọ ọ̀dọ̀ odò ẹ tó fẹ́ tọrọ owó odò odò tó ń sàn lọ wàláì odò gbọ́ pa òun kò tiẹ̀ mọ̀ pé èèyàn wà lọ́dọ̀ tàbí kárí ẹnìkan kó jẹ́ pé lẹ́sìn kò sí ìrọmọbí ó padà wá rọmọbí yóò àgbé ọmọ yẹn wá síbi odò yóò àti kínni tó wà dúpẹ́ odò sí o ìwòye ọdún tó lọ ìrọmọ bí o àmọ́ ń sìn mo ti ṣe kíni o ti bí ma ṣé odò ló sọ ma ṣé odò mọ̀ kó odò ló bọ́ lóyún odò ló transform ọmọ yẹn láti àtọ̀ tó fi di ẹ̀jẹ̀ tó fi di bá ṣe ẹran tó fi di ẹ̀dẹ́ èèyàn odò ló fojú síbẹ̀ odò ló fetí síbẹ̀ odò ló fi imú síbẹ̀ odò ló fi inú síbẹ̀ gbogbo àwọn organs tó wà nínú ara pátápátá odò ló fi síbẹ̀ gbogbo ẹ̀ tẹ́gbẹ́ ní kagbóló ní tẹ́tí ṣe liver ní tẹ́tí ẹ̀tí ṣe kidney ní tẹ́tí ẹ̀tí ṣe heart ní tẹ́tí ẹ̀tí ṣe gbogbo àwọn nǹkan tó wà mẹ́fà wá ta gbogbo àwọn vessels ara wa àwọn veins ara wa gbogbo ọ̀rẹ́ ní tẹ́tí ṣe ọpọlọ fúnra ẹ̀ gbogbo ẹ̀ wà bẹ́ẹ̀ odò ló fi síbẹ̀ àgbákò ní ẹ̀yọ̀mọ̀ ẹ̀ ìyẹn lè wá ń pè wá sí pé ká fi ìsìláàmù lẹ̀ ká padà sọ́dọ̀ àwọn bàbá yìí à ń bọ̀ oyin tí ò pé yẹn ká sọ pé ẹlẹ́gbìn ni kí n fi alihajul kọyum ọba tẹ̀mí gbére kí n má tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ mọ́ kí n má tọrọ lọ́dọ̀ òkúta kí n má tọrọ lọ́dọ̀ sìgìdì <laughs> ẹ wù nǹkan. sọ ìlà aláwọ̀ jẹ́ kó yí wa pé àwọn ọ̀ṣẹ́ bọ ẹlẹ́gbìn ni wọn bó ti jẹ́ pé ẹ̀sìn wọn kìí ṣe ẹ̀sìn pé tá fara kàn wọn a láti lọ wẹ̀ rárá yàtọ̀ jẹ́ pé màánà wíyà ni ẹ̀gbìn àdìọ́kàn ni àlọ́ òpè wọn lẹ́gbin nítorí pé àti ọkàn wọn náà ti ní ẹ̀gbin ni ọ̀nà tó ń gbà àjọ sìn ẹ̀gbin ni kì í ṣe pé ara wọn làlọ́ sọ torí pé kèsì kíta bá kọ́ ọkàn kedere àbó bọ̀ wá lọ́wọ́ á wà lọ sí kínní á lọ wẹ̀ rárá ẹlẹ́gbẹ̀ta lọ pé wọn yẹn ni pé ìlànà ẹ̀sìn wọn ẹ̀gbin wà bẹ́ẹ̀ ẹ jẹ́ fún yín lápèjú ẹ wo ànábì Ibrahim alayhi salatu wassalam ẹ mà ànábì Ibrahim àbí ìgbà tá lọ gbèdìdì ní àwọn aráàlú ẹ̀ gbogbo wọn náà lórí ẹbọ níjọ́ náà lọ bàbá ẹ̀ ìyá ẹ̀ wọn àbẹ̀ alọ́wọ́ agbèrè ìjọba kó pè wọ́n wọ́n mọ̀ sí ẹ̀gbìn yìí máa ń sọ̀pàlà sọ́dọ̀ àlọ́ wọn wà dáhùn àdébí ìbọn ti wá ti fún wọn pa máa gbọ́ àdébí ìbọn wa fẹ́ ṣe nǹkan kan ó wá fẹ́ lo dalilun aqli kó lo kó pè wọ́n sàkíyèsí ní kó fi làákàyè wọn kó fa làákàyè wọn mára bóyá wọn lè gẹ̀ẹ́dì ẹ̀ bóyá nǹkan táwọn bí Ibrahim pé wọ́n dín ẹ bẹ́ẹ̀ ó lè yé wọn tó bá fún wọn lápèjúwe tó pe làákàyè wọn wálé àní Ibrahim wá bẹ́ẹ̀ ṣe kí láàmì Ibrahim wá ṣe àti wá díjọ́ ọdún wọn tó díjọ́ ọdún wọn wọn á ṣeré lọ́wọ́ tí wọ́n ṣe bí ìbàyìí náà lọ́dún tó ń gbó lọ́dún tó gbẹ lọ wọn ká tó sàkọra wọn á lọ wọn dẹ̀ nílé òòsà àwọn òòsà wọn wà ń bẹ́ẹ̀ ìdán fi gbígbẹ ìdán fi amọ̀ mọ ìdán fi gbẹ̀gbẹ̀ wà mọ̀ ànábì Ibrahim wa lọ bẹ̀ wa sílẹ̀ pọ̀ bẹ̀ gbogbo wa rí àwọn òòṣà orí ọ̀gá wọn náà òun tóbi ń tẹ̀ òsè orí gbogbo àwọn ọmọlẹ́yìn òòṣà náà gbogbo wọn bá sílẹ̀ Ibrahim wa ṣe wa mú àké wa fi ta gbogbo wọn ìjó gbé apá ẹ̀ ìjó gbẹ́sẹ̀ ìjó tá àgbà gbogbo wọn jẹ́ ètò wa jó lórí yẹn wá fi ilẹ̀ kò tọ̀jẹ̀ àáké tó wá lò yẹn wá fi kọ́ lọ́rùn kó lè bá a dàbí pé òòsàn yẹn ló ṣe iṣẹ́ ibi fún wa kó wá jáde ó fẹ́ pe làákàyè wọn ni o wọ́n ń dé báyìí dé gbólógbòdò gbólógbòdò àti nílò àwọn àwọn ń ṣe bí wọ́n ti dé nù wọ́n wọlé ó sábà yìí dé a ah, máa ń fa ara ha dàbí àlè àsìnà ta ló ń mú àwọn olúwa wa báyìí ẹ̀gbọ́n kan wọ́n ti mú olúwa <laughs> Allahu Akbar mo dúpẹ́ lọ́dọ̀ rẹ o àdúpẹ́ o Allah táwa ń sìn láàyè aburú kankan ò lè kàn kẹ́nìbọ̀dì táyà ọ̀gá ni láàyè dúró lọ́ àṣẹ nǹkan kan ò lè kó ìnira bọ́ Allah ń sìn tó lọ bí ìnira kan mi ṣe bí ọtó ò lè fi ìnira kan Allah. gbogbo ọlọ́run téèyàn bá ń sìn tí ìnira bá ti ń kàn kò ní jẹ́ àlọ́ kò ní jọ́lọ́ ìnira ò gbọ́dọ̀ kan ẹni téèyàn sìn dájú ọ̀tọ́ tó ànábì Ìsá kò gbọ́dọ̀ jọ́lọ́ torí pé wọ́n fi ìnira kàn ìnira kàn àlọ́ gangan tó jẹ́ al-ma'budu al-haq al-ma'budu al sìn gangan lódodo ẹ̀ lè gbọ́ ní ìnira kàn ẹ lè gbọ́ rí pé ó kú ẹ lè gbọ́ rí pé ìbànújẹ́ kan ṣẹlẹ̀ sí ẹ lè gbọ́ rí pé àdánwò kan ṣẹlẹ̀ sí ẹ lè gbọ́ nǹkan kan tó jọ wọ́n bá láéláé. téèyàn fi mọ mẹ́wàá kí alọ́ bá pa ogun ẹ̀ tí ogun ẹ̀ bá kú kò sí ìgbà tí ó ti máa lọ. tó o túmọ̀ sí pé àwọn nǹkan tí ìjọ àwọn ànábì Ibrahim kó jọ yìí kì í ṣe àlọ́ torí pé Ibrahim wọ bẹ̀ ó sàn wọn ó wọ́n ṣe wá dé báyìí nǹkan àwọn náà kọ́kọ́ sọ ni pé man fa'ala hadha bi alihatina ta ló ṣe nǹkan burúkú ìbáwọn olúwa wa ẹnìkan wá sọ jínú wọn ó ní ah, ẹni tí ó ṣe dé mi mà ọmọ tá ń bẹ nílùú wa yìí yuqalu lahu Ibrahim ọmọ tá ń pè ní Ibrahim ni ó ṣe o sẹ́fóònù náà lọ́ta wa nínú ìlú yìí àwọn náà kan fi kìnìún tọ́ ni òun yóò jẹ́ gbùdùgbùdù gbùdùgbùdù ọ̀sẹ̀ lọ́mọ àdàbí Ibrahim àdàbí Ibrahim tẹ̀fíì yàtọ̀ sí kó jáde bíi orí ẹ̀ pé ní ó ṣàpṣà wọ́n ti mú dé báyìí ìwọ Ibrahim ta ló ṣe léyìí ẹ̀mọ́tà ní Ibrahim sọ àlọ́ Ibrahim ní ẹbí àwọn olúwa yìí yín kánú yàtìkò tí wọ́n sọ̀rọ̀ fún yín pé kí ló àdánwò ló kàn wọ́n wàlẹ́ ẹ̀mọ́tà wọn náà sọ ni kámọ́ bí wọ́n lè sàn lè sọ̀rọ̀ ni ah ìyẹn tí wọ́n lè sọ̀rọ̀ ni kámọ́ bí wọ́n lè ẹ̀ ibi táwọn Ibrahim gẹ́gẹ́ ń lọ nìyẹn àbí ìgbà wà sọ pé kí ló tẹ̀yìn sí nǹkan tí ò lè sọ̀rọ̀ nǹkan tí ò lè gbọ́rọ̀ nǹkan tí nira ń kàn tí ó tẹ̀yìn sí Allahu Akbar ó tán instead káwọn náà pick nígbà tí ajá tó bá fẹ́ sọnù kò ní gbọ́ kínní ọlọ́dẹ wọ́n kàn plan nípa ẹja jọ àníbí ìbọn mi sọ̀rọ̀ náà wọ́n ti lóòótọ́ ọba tó ní nǹkan tí ń jó nínú iná tó ń jó yẹn yẹn agbára àlọ́wọ̀ kan ló fi síbẹ̀ pé kó máa jó yẹn kó máa jó nǹkan òun ló fi agbára yẹn síbẹ̀ ó tún lágbára láti pàṣẹ padà pé nǹkan tí ń jó yẹn gẹ́gẹ́ ọyá mọ́ jó yẹn níta mọ̀mọ́ náà ni pé kí n tó bá ti fi jó nǹkan yóò jó nǹkan yẹn tí àlọ́ba tó wá fẹ́ kí nǹkan yẹn mọ́ jó nǹkan kò ní jó wọ́n á ju àníbí ìbọn ẹ̀rù sẹ́nu náà àbá wọ́n da iná yẹn tán àwọn kan lè súnmọ́ mọ́ iná ti ní agbára tán wọ́n à wọn á ju ànábì Ibrahim síbẹ̀ pẹ̀lú catapult wọn à lè sún wọn mọ́ ọ̀wọ́ kánlọ̀ kánlọ̀ náà ti ju sí náà ti ju sí wọn rò bá ànábì Ibrahim ti Jonathan alọ́ ni kúlì àná rukuni bawdan wa salaman ala Ibrahim ìwọ iná ọ̀yà mo ti ń pàṣẹ fún ẹ báyẹn ní nǹkan tí ń jó nínú ẹ̀ yẹn níta ìdókè máa jó máa tutù wọn Ibrahim tútù tí mo wá ní kó tutù yẹn báwo dáhùn wa sàlámà tútù méjì ló tó wa tútù tó lè kó ní abáyàn wa tó tutù bá mú àbá yóò tún kó ẹ máa gbọ̀n kí kóòtù bá ti pọ̀ jù ẹ tún máa gbọ̀n tútù kan bẹ gbẹgbẹ yóò máa fẹ́ sẹ́yìn lára yẹ́ẹ́yẹ́ ni ìkan bẹ gbẹgbẹ yóò tún kó ní àbá yẹn àlọ́ fi pé tútù kí mo ní kó tútù yẹn barudan wa salama tútù àlàáfíà ni o lóòtú a máa fẹ́ sí àná ìbúrán yẹ́rí yẹ́rí yẹ́rí yẹ́rí àbá for many days sáà níbi ìbúrán mi lò sínú náà yẹn irun rẹ̀ báyìí ẹ̀kọ́ òun la fẹ́ lò mẹ́. àwa tá a jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí nǹkan táwọn ti sọ pé innal mu'min la yanjus mùsùlùmí ò kì í ṣe kí ni àti ìṣẹ̀lẹ̀gbẹ̀ ìdá àwa mùsùlùmí tọ́ hírù dáàtì ni wa personal safe wa àti ìṣẹ̀lẹ̀gbẹ̀ hajjan wa mayyida nígbà tá a bá wà láyé àti bàtà bá kú. ṣùgbọ́n àwọn kèfèrí àwọn ọ̀sẹ̀ bọ́ alọ́wọ́ làmọ́lẹ̀ nínú sọ́tò sáwùbà àyàfẹ́ kéèké ẹ̀ńdínlámọ́lẹ̀ nájà sọ àwọn ọ̀sẹ̀ bọ́ o ẹlẹ́gbìn làwọn ẹlẹ́gbìn wo làlọ́ ń pè wọ́n bẹ́ẹ̀ èyí ti ẹ̀gbìn ara èyí ti ẹ̀gbìn pé a gbọ́dọ̀ súnmọ́ wọn èyí ti ẹ̀gbìn pé ká mọ́ pọ̀ wọn lọ́wọ́ èyí ti ẹ̀gbìn pé tó má ti fara kàn wá lọ ẹ̀yọ́ ẹ̀gbìn tó ń sálọ̀ wọn rí bá a sí ẹni ẹ̀gbìn àdìsọ́kàn wọn àti ẹ̀gbìn ẹ̀sìn ẹ̀gbìn ẹ̀sìn ẹ̀gbìn náà ń ṣe ẹ lọ sí ojúbọ náà bẹ́ẹ̀ ẹ lọ ojúbọ ìṣù bó ní ṣe máa ń rí bàbá rẹ̀ bó ní ṣe máa ń rí yóò máa rìn ní yóò dúdú epo ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ pẹ̀sẹ̀ epo tá a fi ń dáná wà láì wà láì ó dẹ̀ dùn mí ìgbà míì yóò kí n rí kóra lọ́jà tí ó ti sáàsì ẹ̀rọ pẹ̀sẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀ òkúta bò ẹ̀dì gbogbo ẹ̀ tó ti máa rìn ẹ̀gbin nìyà ẹ̀gbin nínà ẹ dé ibi tó ti ń bọ ògún ẹ máa rà dá irin ẹ̀yin kò mọ̀ wí kí ni kí lè fẹ́ ṣe nígbà ibẹ̀ làwọn èèyàn lọ tí ó ti lọ tọrọ nǹkan pẹ̀lú ti lọ tọrọ ọmọ pẹ̀lú ti tọrọ ayé ewu àwọn kẹta máa ń dè mọ́tì yìí ó ń dè ìgbà ó ń dè ẹ̀ mọ́tò ń pè ló ń dè ní awọ ní awọ kẹta tó ti kú awọ ẹ̀ náà wọ́n mú náà dè mọ́tì yẹn àdánwò gan kan ẹni tó ní awọ ẹ̀yin wá fẹ́ fi awọ ẹni tádánwò kan ẹ fẹ́ fi dè tọ́ra ìsìnkú mọ́lá káyọ̀. so dájú dájú pé kí mùsùlùmí máa dúpẹ́ fún àlọ́ yóò yà yín lẹ́nu pé àwọn ọmọ eléńjẹléńjẹ yìí wọ́n tún fẹ́ dá ẹ padà síbi irú ìgbésí ayé báwọn ìgbésí ayé tálọ̀ ti là wá tálọ̀ ti là wá tó ń torí náà mùsùlùmí ẹni kí ni o ẹni mímọ́ ni wá ṣùgbọ́n tá a bá wà tí ẹ̀gbin bá ṣẹlẹ̀ sí wa kí ni ṣẹlẹ̀ àníká ṣe ká lọ mara ó fún wa ní ìlànà tá a fi mara ìdáná ajẹ́ pé wọ́sù yẹn wọ́sù ṣọ̀kùnmí yù ni láhàbí kọtàlá ìròyìn wípé ẹ̀gbin wà lára wa ni ká lọ mọ kì ti bá wa dandan jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ tẹ̀síríyàtọ̀ tó wà lára méjèèjì márùn-ún arí àbí lọ́yẹ̀ ìgbà tí yẹn ti wá yé nǹkan mẹ́fà kan bẹ̀ èlò mo pè é mẹ́fà àwọn nǹkan mẹ́fà tí mo fẹ́ dárúkọ yìí wọ́n jẹ́ mòjìbá tòlógójì àwọn nǹkan tí ó yẹ pé tó bá tẹ̀lẹ̀ sí wa àgbọ́dọ̀ wẹ̀ àgbọ́dọ̀ ṣe kí ni mẹ́fà ni wọ́n ṣùgbọ́n márùn-ún alákọ̀ọ́kọ́ yẹn márùn nínú mẹ́fà yẹn bójúmọ́ àlè gbogbo àkàpàràpà ló panu pọ̀ lé lórí wọ́n panu pọ̀ lórí kíni ipa lọ wẹ̀ fún nǹkan yẹn rẹ̀ wọ́sáàdì bọ̀kútàlà fún mi ṣùgbọ́n ilé ìkẹfà rẹ̀ yàpá wà ń bẹ káwé àbáni kíni sọ̀rọ̀ yẹn ni káwé àbí èṣe ṣùgbọ́n márùn alákọ̀ọ́kọ́ ọ̀ràn yẹn ní ká sí kíni káwé ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹfà yẹn ọ̀rọ̀ wà lórí ẹ lọ́dọ̀ àwọn àfa àwọn kan gbà sí ọ̀ràn yẹn ní káwé àwọn kan sọ pé kì í ṣe ọ̀ràn yẹn alákọ̀ọ́kọ́ tó bá ti tẹ̀lé sí ọ kò gbọ́dọ̀ wẹ̀ òun ni kòrójú ìmẹ̀lẹ̀ kí àtọ̀ jáde lára èèyàn àtọ̀ bóyá ìwà lójú oorun àbí ó wà ní àbótúmọ́bìnrin bí wọ́n fi mú àtọ̀ tó jáde lára ọkùnrin tàbára obìnrin yóò lọ wẹ̀ gbé lọ wẹ̀ ọ̀nà pé ní màníyù màníyù yẹn mo ti ṣàlàyé o ìgbà tí máa ń jáde tí máa ń jáde sẹ́yìn bá súnmọ́ obìnrin obìnrin náà máa ń release òun lè ń pè ní release ọkùnrin náà máa ń release màníyù yẹn tó wá ti lè jáde ẹ máa ń jáde sẹ́yìn bá sùn ní ilẹ̀ ń pè ní ìsìlám pé ẹni ẹni west dream ó lálàá lójú oorun obìnrin ní ọkùnrin náà ní èyí kàn jí láàárọ̀ èyí ò rí pé aṣọ yẹn bóyá lọ́kùnrin àbí lóbìnrin ẹ̀dọ́ wa ti ṣerú nǹkan báwọn kátọ̀ jáde lára rẹ̀ lójú ayé àbí lójú oorun ó wà nínú àwọn mòjì bá dùn kó sí yóò lọ sí kíni yóò lọ wò. naam ó dára kọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ìlàjù àṣàfà fi fọ́lùdì mọ́ra sàwá yóò zèé nítorí fi lè mú adéǹdérì nǹkan ọmọkùnrin nǹkan ọmọkùnrin rè adéǹdérì ẹ̀ rè nínú lábà à ń pè ní aṣáfà aṣáfà adédé náà kọ́lẹ̀ ń pè ní yorùbá ni lọ́yẹ̀ adéǹdérì tó bá fi lè wọ abẹ́ obìnrin ẹ̀yin méjèèjì dandan ní kẹ́ lọ́wọ́ àbẹ́ mọ̀ ẹ rìlíìsì o ẹ rìlíìsì o ẹ̀ẹ̀kan ló wà o ẹ̀ẹ̀méjì ni o ọ̀ràn yẹn ní lọ́wọ́ nítorí wàá fi lè mú dèédé adéǹdérì yẹn tó wẹ abẹ́ obìnrin ẹ̀ ń ṣeré ni o

ìdí tí mo fi mú kejì yẹn wá ni pé èyí sọ̀rọ̀ àtọ́jáde ọ̀rọ̀ wíwọlé aṣáfà gẹ́gẹ́ adédèrè yẹn wá ti wọlé dáàbì sẹ́yìn lómi ìlú súnmọ́ yàwó ẹ̀ kó mọ́ rí le kíyàwó náà mọ́ rí le ìyẹn ò sọ pé tẹ́ ẹ mọ́ wẹ̀ èyí kò ní dandan nígbà tó gbó ọmọkùnrin bá tó wọlé tán ló wá fi lè mú dèndé adé yẹn tó wọ bẹ̀ àbá ó wọ bẹ̀ báyìí ó ẹlẹ́ẹ̀kẹta àwọn obìnrin nìkan ló ní alihaidu táǹpé ní kan oṣù bílíọ̀nù oṣù wọn dá ń ṣe ẹlòmíì fọjọ́ kan ṣe tiẹ̀ tó wá fi dá yóò lọ́wọ́ ẹ̀ náà àìmọye obìnrin tó gbọ́ ọjọ́ kan ní ibi ìsìnkú ná àwọn obìnrin mi lọ́jọ́ mẹ́ta tó wá fi dá yóò lọ́wọ́ àwọn obìnrin mi lò seven days obìnrin mi lò fifteen days ó sì wà lórí high gbàtọ́ bá lò náà kò tó bá ti dá ẹlòmíì tó bá ti ṣe àìjọ ẹ̀ láàárọ̀ gbàtí bá ti dèrò lẹ́ ó ti dá láàárọ̀ ti ti tẹ̀ nìyẹn ó ti fàájì tẹ̀ ní. tó bá sàfihàn ọdún rẹ́jẹ̀ oṣù ó ti di ọ̀ràn yẹn kẹ́ni ẹ́ ti kí ni mo wẹ̀ ó di mélòó mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ànífà ẹ̀jẹ̀ bímọ yẹn máa ń wá báyìí dàlùwẹ̀ ládàá ẹgbẹ́ obìnrin náà ló níyẹn náà àwọn òbí bímọ àkànyẹjú àwọn àmàbá ti wà lọ àwọn ìbímọ ṣùgbọ́n àwọn obìnrin ni máa ń bímọ obìnrin ni ń bímọ tó bá ti bímọ tán ẹ̀jẹ̀ yẹn máa ń wá lẹ́yìn rẹ̀ oríṣiríṣi láwọn náà o obìnrin míì fi ọjọ́ kan péré obìnrin ṣe jẹ ẹ̀jẹ̀ bímọ náà obìnrin míì ọjọ́ mẹ́ta obìnrin míì seven days obìnrin míì thirty days obìnrin míì ó sì wà ń bẹ̀ fún forty days ẹ̀jẹ̀ yẹn sì ń wá obìnrin míì lọ sí six days oṣù méjì ẹ̀jẹ̀ bí wọ́n ṣe ń wá ìgbà tó bá ń wá náà ni tẹ̀lé ò sọ pé gbèdéke jọba yìí tó bá ti dá náà ni wàá lọ wẹ̀ tó bá ti dá náà wàá lọ tó kẹ́ni wàá lọ wẹ̀ ó di mélòó mẹ́rin mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún tó jẹ́ mújúmọ́ wọn àlẹ́ yìí gbogbo àfa àfẹnu kò lè lórí pé ọ̀ràn yẹn ni ẹ gbọ́dọ̀ wẹ̀ kò sí iyèsí kò sí ọ̀rọ̀ méjì lọ́dọ̀ àwọn afáfẹ́ ètò jẹ́lẹ̀ ìkarùn-ún náà ni àlùmọ́ọ̀ ikú tí mùsùlùmí bá ti kú wàlímọ́ọ̀tù yóò yí gbèdébò ikú yẹn yóò sọ ká wẹ̀ ìyẹn ń jẹ kí ẹ ṣe pé yóò wẹ̀ tẹ̀síìlù láti fún àwẹ̀ fóun ni torí kó ti kú kọ́lé wẹ̀ fúnra ẹ̀ mọ̀ ẹ mọ̀ pé ẹgbókù bọ́ ta o tó a ti jókòó mùsùlùmí agbọ́dọ̀ ṣe kí ni agbọ́dọ̀ wẹ̀ jókòó mùsùlùmí bá kú gbogbo yín tẹ wà ládùúgbò tẹ wà nílùú ẹnìkan kan ò wẹ̀ ẹ̀ dẹ̀ lọ sí bẹ́ẹ̀ gbogbo yín ti dẹ́lẹ́tẹ̀ ẹ̀ ti dáhùn lọ́dọ̀ àlọ́ àárí ẹnìkankan tó jáde pé kó ń wẹ̀ ẹ̀dẹ̀ fojú lẹ̀ ẹ̀dẹ̀ lọ sílẹ̀ mùsùlùmí sì lẹ́ni ẹ gbogbo yín dẹ̀ wà ládùúgbò yẹn àbẹ́ wà nílùú yẹn ti dáhùn lọ́dọ̀ àlọ́ ọ̀ràn yẹn ni ẹ gbọ́dọ̀ wẹ̀ àyàfi tí ẹni tó kú yẹn àyàfi tó bá dé pé ṣẹ̀hídì òṣìṣẹ́ lórí nígbà yìí láìpẹ́ yẹn tó bá jẹ́ tó kú ṣẹ̀hídì ṣẹ̀hídì márọ́kà ni mo sọ pé ṣahidu méjì ló wà ẹni tó kúkú ṣahidi méjì ló wà ṣahidu fil ma'araka ṣahidu ghayril ma'araka ẹni tó kú sójú ogun ẹ̀sìn àtìwẹ̀ kí lè fẹ́ wẹ̀ fún àlùjànnà ṣèṣì ló ń lọ ọ̀gá ni onídìíkáwẹ̀ ọ̀gá ni ọ̀gá àgbà ni àníwẹ̀ ó dà ẹ̀ ní pàtó sí lára aṣọ tó fi kú yẹn náà lẹ́sìn ilẹ̀ sí lára ẹ̀jẹ̀ tó wà bẹ́ẹ̀ náà làá gbé lọ ó gbé lọ sọ́hùn gbàtó kú tó kán pátójú ogun ẹ̀sìn báyìí aṣọ yẹn wà lára ẹ̀ ẹ̀jẹ̀ wà lára ẹ̀ lẹ́sìn sílẹ̀ náà ẹ̀gbọ́dọ̀ tọ́jú ẹ̀ òun náà lẹ́sìn sí kò nídìí ẹ lọ́ra sọ wá lóje ẹ lọ́ra sọ wá ìdò nídìí onídìí a nídìí láti wẹ̀ ọ̀gá ni ọ̀gá àti ẹtí lágbára ju káyọ̀tì máa wẹ̀ lọ ṣùgbọ́n aláwọn ṣòhádà mi aláwọn náà táwọn náà kú àwọn náà kúkú ṣẹ̀yí dé tí èsì kan kú sójú ogun ẹ̀sìn oníkú ṣẹ̀yí dé láwọn náà ṣùgbọ́n àwẹ̀ àwọn àfàṣọ sáwọn lára àkẹrùn sáwọn lára àdẹ̀sìn wọn ṣùgbọ́n ìdájọ́ pé ṣẹ̀yí bí làwọn náà ta làwọn yẹn ẹni tó kú sí ìnáwó pa oyún tó ń rọ̀ ló lágbára wàá wọlé ilé ẹ̀ wàá wó pa òun náà ṣẹ̀yí lónà òun náà kú kú kò ṣẹ̀yí dì ẹni tó fẹ́ bímọ lóbìnrin ibi tó ti ń rọbí ló lébọ̀ lébọ̀ lébọ̀ ó jẹ́ mùsùlùmí mò ń sọ o wàá kú síbẹ̀ ó kú ni o àbó bímọ tá ni o ṣèyídì lónà ẹ tó kú ṣèyídì lónà àbí ẹ tí gbọ́rọ̀ kù tẹ̀lẹ̀ sí odò gbé lọ pé omi yalé tẹ̀lẹ̀ àgbàrá ya sọ́ọ̀bù odò yẹn ló dà padà gbé lọ àbí wọ́n fẹ́ kọjá láàrin odò ló wá bóde lọ wọ́n yọ di wọn ìgbà tí wọ́n yọ báyìí òkú náà yọ àbó rẹ sódò odò ló dà gbé lọ abẹ́ ìsínájó lóru iná bá tẹ̀lẹ̀ nínú ilé yẹn labalabalabalaba ní síbi bẹ́ẹ̀ ṣe ẹ̀rọ kó tó bọ́ dábàá àbá iná ti mú kó tó àpàdà kú pẹ̀lú náà yẹn ṣẹ̀hídì lọ́nà. tó gba àwọn ẹni náà abẹ́ni tí àìsàn àjàkálẹ̀ àrùn àrùn wọnú ìlú yẹn tó jẹ́ tọ̀ọ̀rù ni àrùn ló le gan ó wọnú ìlú yẹn pàtó wá wọnú ìlú yẹn ó wà lára àwọn tí àrùn yẹn mú irú kòrónà tó ṣẹlẹ̀ ní two thousand nineteen kọ́dà bí nineteen náà ni sáńpé ni corona virus yẹn irú àjàkálẹ̀ àrùn bá ó wàá wọ inú ìlú tẹ́ fáwọn kan bá kú àwọn kan ní kinní yẹn tó sì jẹ́ mùsùlùmí òun náà ṣẹ̀hídì lọ́nà òun náà kúkú ṣẹ̀hídì ṣùgbọ́n ìyàtọ̀ tiwọn àti ti shahidul maroka ẹni tó kú sójú ogun ẹ̀sìn ni pé shahidul maroka a ní pégé ni a ní wẹ̀ ọ̀gá lòun ọ̀kéjì tẹ kọjá káyọ̀dé máa wẹ̀ náà ìṣẹ̀wá máa sọ fún yẹn pé àbá ìdà ó mú ju ọ̀bẹ lọ wàhálà ẹ̀ ń rí dípò àti ìdà ni ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lásán ètò bẹ́ẹ̀ fi ń pọ́n ìdà lé o ẹ tó fi ń tàbùkù dà ni tẹ́sí máa sọ fún yẹn pé ìdà mọ̀ mú ju ọ̀bẹ lọ ẹ̀ yẹ̀yẹ́ ìdà kéèsì ìdà ó yẹ ó lágbára ju kẹ́ máa fi wé ọ̀bẹ wọn náà ti jọra wọn tó ẹni tó jẹ́ pé ẹni tó kú sójú ogun ẹ̀sìn káyọ̀tẹ̀ tó máa wẹ̀ nílẹ̀ fẹ́ wẹ̀ ń lọ àlìjẹ́nà ṣèṣe bá jẹ́ mùsùlùmí kò ní ìdíkà pààrọ̀ àtọ̀ ara ẹ̀ ṣùgbọ́n àwọn ṣùwádà yòókù táwọn náà kú táwọn náà gbà ṣẹlẹ̀ àgbàgbà àwọn náà kúkú ṣe ìdí gbogbo àwọn tí mo kà yẹn àtàwọn yòókù tí mẹ̀rán ti kà yẹn gbogbo àwọn yẹn náà kúkú kí ni ṣe ìdí ṣùgbọ́n a ti kí ni fáwọn àwẹ̀ wọn a kì ń sin wọn lára báyìí kì ń sin wọn lára a kì ń sin lára a ti ń jà sọtọ akọsọ sin wọn lára báyìí kọsọ sin wọn lára ìyàtọ̀ tó wà méjì ibo la ti lọ tàbí wọn fi tá ti lọ. alimọ̀ ọ̀sẹ̀ ṣeun ipe ikú náà wà lára àwọn kan tí ẹ máa ń sọ ìwẹ̀ di ọ̀ràn yẹn bó ti jẹ́ pé a máa wẹ̀ fún òun ni ṣùgbọ́n ẹnìkan tá ní wẹ̀ fún òun náà ni ẹni tó bá kú sí oúnjẹ ogun ibi tí mo ti lọ nìyí ó di mélòó àwọn márààrún tí mo sọ yìí ẹnu kò lọ́dọ̀ àwọn àfa tí àwọn ìṣẹ̀lẹ̀ yìí yóò jẹ́ bòlòbòlò agbọ́dọ̀ o máa ń sọ kéèyàn wẹ̀ dọ̀nà yẹn ètò ajẹ́lẹ̀ ẹ̀kẹfà òun náà ni alìsílám bẹ́ẹ̀ má gba ìsìlám ìfìdí ni tẹ́lẹ̀ ẹlẹ́bọ ni tẹ́lẹ̀ ó wá sí kí ni ó wá gba ìsìlám ṣé yóò wẹ̀ àbí ò ní wẹ̀ ọ̀rọ̀ wà mẹ́ àwọn afá àtọ̀tọ̀ fún náà ọ̀ràn yẹn ni kó wẹ̀ àfá àtọ̀tọ̀ rárá yìí ṣe dáadáa tó wá kó wẹ̀ tó wá sí òkú kọ́mọ́ wẹ̀ kèfèrí tó gba islam ọ̀sẹ̀bọ tó gba islam christian tó gba islam ṣé gbígba islam yẹn ó sọ di ọ̀ràn yẹn kókó àbí òsọdọ̀ ọ̀ràn yẹn ọ̀rọ̀ wà lọ́dọ̀ ẹ̀ ọ̀rọ̀ wà lórí ẹ̀ lọ́dọ̀ àwọn àfa kí ló fa ọ̀rọ̀ òun ni wípé ànábì sallallahu alaihi wasallam àwọn kan gba islam lójú ayé rẹ̀ fàmọrọ ọhún bìlẹ bìlẹ báyìí ànábì pa wọn láti ẹgbẹ tí wọn lọ wẹ àwọn kan dẹ̀ gba ìsìlámù rẹ́gẹ́dẹ́ lójú ayé ànábì náà wàlámù ya amúrùhùn rọ̀sọ́ọ̀lù bẹ̀rẹ̀ bùsùlùmí ànábì ò ti sọ̀rọ̀ kò pa wọn láti pé kán lọ sí kínní ọlọ́wẹ̀ méjèèjì la rí àrí ẹ̀rí tánàbí sọ pé kán lọ sí kínní kán lọ wẹ̀ ará àwọn kan rẹ́gẹ́dẹ́ táwọn náà tún gba ìsìlámù tánàbí dẹ̀ mọ̀ sí tánàbí ò dẹ̀ sọ pé kán lọ wẹ̀ ẹ̀rí tó wà fún pé ẹni tó gba islam lọ wẹ̀ yẹn á wà gbé sórí àlàlẹ́ ìṣìbà tá a bá fẹ́ ni kò ní jẹ́ àlàlẹ́ àlàlẹ́ ìwùjú kò ní jọ́ràn yẹn mọ́ àjẹpé bọ́ wù wá tó bá wẹ̀ kò sí kọ́ ẹ̀ tí ó bá dẹ̀ wẹ̀ ńkọ́ ètò pàtàkì ni pé ó pa ogbó ẹbọ ẹwọ́ ẹ̀jẹ̀ ètò sọ́dọ̀ lẹ́bọ ó gbé góòlù rẹ̀ mẹ́rin kódẹ̀ di islam kódẹ̀ di mùsùlùmí kódẹ̀ mọ̀ sí islam yẹn lọ. tó yé wa báyẹn tó àwọn nǹkan yẹn òun máa ń fa ìlú ẹ̀ nínú ṣẹ̀ríà islam àwọn nǹkan mìíràn tó wà o ṣùgbọ́n àwọn tó hàn jù nìyẹn àwọn tó hàn jù. inú ẹ̀kọ́ mi dá kọ́kọ́ níbi hadith àbúrò àtàkà yìí oníṣẹ́ tó bá ní jánábà lára nínú ẹ̀kọ́ tá a kọ́ mo fẹ́ béèrè béèrè ni o níbi hadith àtàkà àdìsá búrò rà àti ànábì ni ó kọ́ wa ipe tó bá ní jánábà lára ó kọ́ fún láti jókòó pẹ̀lú èèyàn àbúkọ fún án ó kọ́ fún náà àbúrò rà fẹ́ gbọ́ yíbẹ̀ bọ̀ ànábì kọ́rẹ́tẹ̀ ó kọ́ fún láti fọyàn lọ́wọ́ àbúkọ fún ó kọ́ fún láti bá jẹun gọ́ láti jókòó pẹ̀lú ẹ̀ ńkọ́ wọ́n jọ sòsò rí bẹ́ẹ̀dì ńkọ́ ó kọ́ fún náà torí pé kèké bọ́dì rẹ̀ gẹ́gẹ́ ní ẹ̀gbin bí kò sí pé ẹ̀gbin tó wà lára rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ àti kókó lọ mọ́ èyí sùn gangan ní ẹlẹ́dẹ̀ àríyàn gbọ́yà rẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀ ń bá ní jánábà lára àwọn nǹkan kan márùn kan ń bẹ márùn tí ò gbọdọ̀ ṣe tí ò gbọdọ̀ ṣe kí ni ìní jánábà lára yẹn yóò di lọ́wọ́ láti ṣe àwọn nǹkan márùn tí mo fẹ́ sọ yìí ó yàtọ̀ sí èyí mo sọ lẹ́ẹ̀kan o mo sọ pé mẹ́fà ni kí lòun àwọn kan sẹ́yìn pé téèyàn bá wà nínú ẹ̀ yóò sọ kéèyàn lọ wẹ̀ di ọ̀ràn yẹn eléyìí tí mo fẹ́ sọ ń sìn ẹni tó bá ní jánábà lára yóò di lọ́wọ́ láti ṣe àwọn kan márùn-ún tí mo fẹ́ sọ yìí mẹ́ta ń bẹ mújúmọ̀ ohun àlè yìí gbogbo àwọn afáàfẹ́ nukò lórí mẹ́ta ikú kò gbọdọ̀ ṣe kí ni kò gbọdọ̀ ṣe ẹni tó bá ti ní jánábà lára méjì ń bẹ òkútàlà fún fi àwọn afa yapa lórí ẹ àwọn kan sọ pé kò lè ṣe àwọn kan sọ pé ó lè ṣe kí ni alákọ̀ọ́kọ́ asọ̀lá irun ẹ bá ní jánábà lára láti sọlẹ̀ kò gbọ́dọ̀ sí kínní nọ́fìlà káánẹ́ à ń fọ̀gbọ́n kò bá jẹ nọ́fìlà kò bá jẹ ń ọ̀ràn yàn jánábà bá ti wà lára ẹ kò gbọ́dọ̀ kò gbọdọ̀ kírun kò gbọdọ̀ kírun tẹ́bá lọ wọnú sọ́ọ̀tù Maida àyà six àyà ẹlẹ́kẹfà lẹ́yìn pé a lọ sọ pé ìlà bùntù ìlà sọ̀lá kí ló wí tẹ̀lé ọ̀pẹ̀lú ojú àkùn wà á kíni wà á ìdí àkùn ìlà àlùbàrà ọ̀fẹ́ wọ́n ń sahu bírò òsìkún wà àrùjú làkùn ìlà kààbà yìí ibi tí mò ń lọ nìyẹn alọ́ wa ní kíni wà ìfúntùn júnúbà wà tọ̀ àrùn àyà ìgangan ló túmọ̀ sí pé ẹni tó bá ní jánábà lára láyé sọ̀lẹ̀ kò gbọ́dọ̀ kírun kò bá jẹ́ náfìlà kò bá jẹ́ ọ̀ràn alóòní tẹ́ bá ti fẹ́ lọ kírun ẹ ṣàlùwàlá ẹ fọ ojú yín ẹ fọ apá yín débi báyìí wọ́n ń ta orí oṣù kan ẹ pa orí yín wà rúdúlà kan ẹ ẹsẹ̀ yín ìlàlí kààbà yín dídé bíi à ń kú méjèèjì alọ́wà ní ṣùgbọ́n yín kó ń tún dúnú ìyẹn túmọ̀ sí pé jánibà sámúnà omi náà sọ̀la yóò máa kọ̀ fún wa láti kí ni láti kí ọ ó di mélòó ẹlẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ tí ẹni tó bá ní jánibà lára ò lè ṣe ẹlẹ́ẹ̀kejì àtọ̀wà àtọ̀wà kí ló ń pè ilé olúwa táǹkì ní káàbà ilé olúwa nípa ìrọ̀ kiri ká ní àbá a fi ń jọ́sìn fún àlọ́ a fi sin ilé olúwa yẹn a fi ń jọ́sìn fún àlọ́ tààrà àṣẹ látọ̀dọ̀ àlọ́ ni nǹkan tí àlọ́ bá ti pàṣẹ rẹ̀ ń wòye sẹ́bọ̀ ìdí àlọ́ bá pàṣẹ rẹ̀ lẹ́bọ tẹ̀sí ń jọ́sìn torí ẹ̀ mẹ́tẹ́ ń ṣe ẹ̀ wọ́n lọ ń bọ kàába rárá wọ́n ń bọ́kọ̀ wọ́n ń bu nì àṣẹ látọ̀dọ̀ àlọ́ subhanahu wa ta'ala ni ìlànà tó fi ní ká jọ́sìn fóònù yẹn kílẹ̀ rí ká mọ bùkúta kílẹ̀ rí láti sọ̀tà lọ sọ pé pàlì ya'budu rabba hadha al-bayt ọba tó ní ilé yìí ní kẹ́ ẹ lọ sí ọba tó ní ilé yìí ní kẹ́ ẹ lọ sí so at-tawaf tàbá fẹ́ tawaf ẹni tó bá ní jánábà lára kò gbọdọ̀ tawaf yóò kọ́ lọ wẹ̀ náà láti kó tó wá tawaf ẹ̀ mọ́tà níbi sọ ni àdébìnrin inna Allah ta'ala ahalla fihi al-kalam nù ànábì kọ́kọ́ bẹ̀rẹ̀ pé àtọ̀wáfù sọ̀láàtù àtọ̀wáfù sọ̀láàtù ànábì ní tàwáfù tá a fẹ́ lọ sí ikọ́ ilé olúwa lẹ́ẹ̀mejì yẹn sọ̀láàtù irun ni o àtọ̀wáfù sọ̀láàtù tàwáfù tá a fẹ́ fi lọ sí ikọ́ olúwa kí ni jama irun ni o ànábì ló sọ bẹ́ẹ̀ illa anna Allaha ahalla fihi ìtókàn ṣẹlẹ̀ àdébì ní sọ̀rọ̀ ìyàtọ̀ tó kẹwàá bẹ́ẹ̀ ni pé àlọ́ ò ṣe ká sọ̀rọ̀ ní ẹ̀tọ́ ń bẹ̀ ká sọ̀rọ̀ níbo tàbá ń tàwa a lè sọ̀rọ̀ bọ̀ nínú ìrún gan tọ̀wá gbọ̀ngàn fúnra àdébì ní ìrún ni ṣùgbọ́n ìrún tiẹ̀ àlọ́ ò ṣe lẹ́tọ̀ọ́ láti kí ni ká sọ̀rọ̀ a lè kò sí ẹ̀tọ́ bá a mú kiri wá ń bẹ́ẹ̀ àti ń tàwa fìlọ́wọ́ kò sí kẹ́kẹ́ àkílẹ̀ tó tẹ̀mí wọlé báwọn kò sí kúrò bọ̀ lórí irun ó hmm, gbọ́dọ̀ sọ̀rọ̀ Allahu Akbar ó ń lọnu sọ̀rọ̀ ẹnì kan bá ń pè ò ní dáhùn ẹnì kan bá bọ̀ wọlé ló wá ní ẹjọ́ ẹ bá mú tún náírà mẹ́ ò ní dáhùn mo fẹ́ ra fíìsì àti gàrí ò ní dáhùn ó gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí irun àlébi ni àtọ̀wá fún sọ̀lá títà wá fún náà kí irun ni ilà anàlọ́ha àhàlà bíi bó tẹ̀ jẹ́ pé alọ́ ò ẹ̀tọ́ àníbi ní fàmẹ́ǹtàkà làmà àmọ́ ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ náà níbi tàwa fún ẹ o fàlà yàtàkà làmà ìlà nìkan yẹ kò gbọ́dọ̀ sọ kankan ọ̀rọ̀ àti kó sọ dáadáa ọ̀rọ̀ tó bá dáa lèyẹn máa ń sọ o wọ́n bá tàwa fún ara rẹ jẹ́ òun tàwa fún lọ́wọ́ tó bá a ah, ọmọ yẹn àbẹ́rẹ́ ni kí tó kó nàìjíríà in a ah, ó ti ń tàwa fún ara àníbi ní ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rẹ́ àtẹ̀ká lẹ́yìn làbẹ̀ ọ̀rọ̀ yìí dáadáa ọ̀rọ̀ tó ní tó make sense tó ní ìtumọ̀ tó dáa kò ní kò sọ ṣùgbọ́n àlọ́ òṣèká sọ̀rọ̀ ní ẹ̀tọ́ ń bẹ̀ ó di mélòó jọ̀ọ́ máa lè ṣì ẹ̀ bá ní jáná bàlá kò lè kírun kò sì lè ṣe tàwa ẹlẹ́ẹ̀kẹta alimokitu ilmasi ìjókòó sínú mọ́sálásí ìwà ó ní jáde bàlára nu wa kọ́dọ̀ ìjókòó pẹ́ǹbọ̀ sí mọ́tò àti báyìí ẹ̀yin wọ́dọ̀ sí ẹ̀yin bá ní jáde bá kò lè jókòó sí mọ́tò àti kò gbọ́dọ̀ jókòó bí sífà gbogbo àbá ló fẹ́ ní kọ́lé lórí ìyẹn lẹ́lẹ́kẹ̀ló ẹlẹ́ẹ̀kẹta nínú sọ́ọ̀tù nìsa àyà pọ̀tìkiri alọ́sọ̀kẹ́ yá ayọ̀ alẹ́dínà àmà gbogbo ẹ̀yin tẹ́ jólúgbàgbọ́ òdodo alọ́ ń bọ́rọ̀ bọ́ba yẹn ni o alala takorobu sọla wa antum sukaarọ ẹ má súnmọ́ ní mọ́sálásí ẹ má dé ní mọ́sálásí wa antum sukaarọ tẹ bá ń hún ríra tẹ bá ń hún ríra wọ́n tó mọtí tó pẹ́rẹ́ mùsùlùmí tó mọtí wọ́n dé ní mọ́sálásí dáńgbà ẹ̀ kọ́kọ́ lọ mú ọtí wèé tó mú sánà ojú ẹ̀ dáa pé bí tó ti mọtí tó kírun ó kàn mọ́ débi wèrè ń bẹ̀ ó lé ní ìmọ̀ọ́mù dá báyìí ìmọ̀ọ́mù fẹ́ bàjẹ́ ni wàá kírun fún wa nà ó èyí tó ń ná ó ti yó ó ti rẹ́ni tó fẹ́ kó sínú kànga rí kànga tí wọ́n ti kọ́ tán ọbẹ̀ ni ayé wa bá òní dáa kí n má kó síbẹ̀ kí ni ó wá kó síbẹ̀ wá kù ó ti yó ọtí èsì nǹkan rí wà láì alóni wà láti kúrọ́bù sọ́lá ẹ̀ mọ́ sùn mọ́ dẹ́ẹ̀tì kírun wà á ń tún sùn kààrọ̀ tẹ́ẹ̀sì ti gíní bẹ́ẹ̀ ń hún ríra áfíta àtàlàmú máa tàkù lò títí tẹ́ẹ̀sì máa tẹ́ ń sọ. síbẹ̀ tí òun kan ti ń sọ tó bá dórí irun tí wọ́n ti wọ́n wọn náà nì ó lè kíráàkà mẹ́wàá afá ẹ jókòó ẹ sálámà ó ti pé àbáyé bẹ́ẹ̀ bàjẹ́ ní kékeré mọ́ kírun kọ́ lọ́run ni ọlọ́run tó dá mi mo fẹ́ kírun kókó kọ̀ gan ọmọdé jẹ wá. tó o wulẹ̀ ní mọ́ tó ń ṣe tẹ́lẹ̀ mọ́wulẹ̀ ó lè mọ́ sùjúdù gbà á kó forí kan ẹ̀rẹ́ wa alọ́ ni wàlá takurabu sọlá wà á ń tún sọ́kà rọ̀ ẹ má dénú mọ́sálásí o láti lọ kírun tẹ́ ẹ bá ń ṣe kírun jàmá ẹ máa ń rira ìtàn ń rira nípa ẹni tó ti mọ sí hàtà tá a là mú má jàn kúrò sí tẹ́ẹ̀fì mọ́ tẹ́ ń ṣe tẹ́ẹ̀fì mọ́ tẹ́ ń sọ ibi táwa ń lọ rè alọ́ ni wàlá ẹ ti èèyàn méjì ẹni tó ti mu sí yó àti ẹni tó ní gánàbà lára alọ́wà ilá ábìrí ìsẹ̀bì àyàfi tó ẹ̀ kó kàfẹ́ mú nǹkan bẹ́ẹ̀ kó fẹ́ padà nǹkan wà nínú sáàsì gánàbà ń bẹ lára ẹ̀ ó kàn fẹ́ mú ó dẹ̀ sí kínní ó jáde láti ṣe táwọn afá alimokutu jíjókòó síbẹ̀ wíwà ń bẹ ní sẹ̀rí à sọ ó kàfẹ́ wọ bẹ kó mú bẹ kó dẹ̀ ẹ́. o rẹ̀ padà kò sí problem àbí o kàn fẹ́ sin nǹkan bẹ́ẹ̀ o rẹ̀ tún jáde padà kò sí nǹkan tó ilé náà jẹ́rìí fún wa pé ẹ̀ ń bá ní jánábà lára kò lè ṣe kí ni kò lè jókòó sínú ó di mélòó mẹ́ta ni mẹ́ta sẹ́nu àwọn afá kò lè lórí mu ni kí ni ẹlẹ́ẹ̀kejì kò lè tọ̀wá ẹlẹ́ẹ̀kẹta kò lè wà nínú ẹlẹ́ẹ̀kẹrin tọrọ wà lórí ẹ̀ ó ní mọ́tò al-mushaf mọ́tò al-mushaf gbígbé koran dání báyìí gbígbé koran dání fún ẹ tó ní jánábà lára àwọn afá kan sọ pé kò lè gbé dání àwọn afá kan sọ pé à kí ló dé kí lè gbé dání ẹsẹ̀ gbàgbà ọ̀rọ̀ wà lórí kílẹ̀ yí àwọn tó sọ pé kò lè gbé dání wọ́n ní àyà wà nù ká lọ sọ pé láyà mọ́tò illa al-mutahharun ibo ló wà ní sọ́tò wá kí àkọ́ni la yamassuhu illa al-mutahharun ẹnì kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ bá mú àyàfi àwọn tá a ti mọ́ wọ́n ní èyí àwọn nìyẹn pé ẹni tó bá ń jáná bọ̀ gbọ́dọ̀ gbé Qur'an àtẹnudí bá ń sin kó náà gbọ́dọ̀ gbé Qur'an àwọn afá kejì tó ń sọ pé kí ni ó lè gbé àwọn àtakò wọn wọ́n ní àyà tẹ mú wa ìgàn kò túmọ̀ sí kẹtẹ́ ń lò fún un láyà mọ́ sòrò ilẹ̀ mọ̀tọ̀ àrùn kò lè gbámú wọ́n ní nǹkan táà lọ́wọ́ bá wí bẹ́ẹ̀ láwùlì màkúùnù ni ibi tí gbogbo kádàrá ẹ̀dá wà ńlá lọ́wọ́ rí fàásì ilẹ̀ mọ̀tọ̀ àrùn àyàfà àwọn tá a ti mọ́ kìí ṣe tó mọ́ àwọn tá a ti mọ́ ta ló ń bá wí àwọn màláìka àwọn nìkan wọn lè débẹ̀ tá lọ́ọ́ bá yọ̀ǹda fún wọn kìí ṣe tó mọ́ ẹni tá a ti mọ́ wọ́n ní sọ ayé àyẹ̀kẹ́ òwúlẹ̀ tọ́ka sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní sọ èyí wá wà fún wa nígbà tó burú ó gbé koran ó fọwọ́ kàn ní tó burú wọ́n ní kílẹ̀ rí yín gbà náà tẹ́ bá ti dẹ́ ẹ̀rí táwọn dànù wọ́n ní sẹ́dí ìyàwó Aisha ìyàwó wa nígbà tí ó lọ sí hajj ó ṣe hajj báyìí ó hajj lọ báyìí dé ó ṣe àwọn hajj àwọn ṣe hajj ó rí nǹkan oṣù ẹ̀ nìyẹn ó rí nǹkan oṣù ẹ̀ tó ń mọ bá ṣe hajj lọ ni àbó stop ó wà ló bá nàbí nàbí wàá sọ fún yín pé ipò àlí kullama yaf'alu al-hajj ghayra alla tatufi bil-bayt àníbi ni wàá ṣá gbogbo ntálálà àti máa ń ṣe pátápátá òní wọn náà máa ṣe pẹ̀lú kíni pẹ̀lú pé orí nǹkan oṣù yẹn náà ghayra alla tatufi bil-bayt yàtọ̀ sí pé o gbọdọ̀ tàwa fún o ilé olúwa so wọ́n ní ànábì nǹkan ẹyọ kan tó ní káyíṣà máa ṣe ni pé kọ́mọ́tà wà fún ilé olúwa pẹ̀lú ẹ̀gbìn ṣùgbọ́n ó ní ó dẹ̀ ní kó máa ṣe gbogbo nǹkan tí alálàjì bá ń ṣe wọ́n ní nǹkan tí alálàjì ṣe wọ́n ṣàdíkìrì wọ́n ti làwọn kọ̀ọ̀ràn wọ́n ṣàdúrà wọ́n ṣe gbogbo ẹ̀ so nǹkan ẹyọ kan tánàbí yọkú ni àjẹpé ńgbà náà obìnrin tí ń ṣe nǹkan oṣù obìnrin tí ṣẹ̀jẹ̀ bímọ ẹni tó ní jánábà ó lè gbé kọ̀ọ̀ràn wọ́n ní kò sí kọ̀ọ̀ràn ẹlẹ́ẹ̀kẹlẹ́ lógún ẹlẹ́ẹ̀karùn-ún qira'atul Qur'an kíka Qur'an kíka Qur'an kíka Qur'an nìkan fúnra rẹ̀ bóyá lórí àbí nínú tírà tí ó lè ka Qur'an àbí ó lè ka Qur'an ọ̀rọ̀ tí mo sọ lórí gbígbá Qur'an mú yẹn náà ló wà lórí kíka Qur'an sọ àwọn tó bá fara mọ́ ó lu àyà tó mo sọ yẹn àwọn tí wọn bá fara mọ́ ó lu àyà yẹn àwọn tó bá fara mọ́ wọn ó lo ọ̀rọ̀ tí mo sọ nípa Aisha yẹn wọn ó lo nípa pé kò sí kí ẹni tó ní jánábà àbí obìnrin tí ń fi nǹkan oṣù tó

ànábì náà ń bọ̀ kí làbúrò rà ṣe ó sá nítorí pé jánábà wà lára rẹ̀ lérò ń gbà wípé bí jánábà ṣe wà lára òun yẹn kò tọ́ kóun kóun tó jókòó pẹ̀lú ànábì àbí kóun fara kan ànábì kí làbúrò wa sọ ànábì sọ gbólóhùn kan bẹ́ẹ̀ nígbà tí nǹkan tó ti ẹ́ ṣe lè mà kí ló sọ ó ní subhanallah ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún mùsùlùmí ẹ̀yin náà lọ fi kọ́ra látòní lọ nínú Islam tá a bá rí tó jọ wá lójú àbá rí nǹkan tó ṣe wá léèmà gbólóhùn tá a máa ń sọ gbólóhùn ìsìláàmù ká sọ pé subhanallah mímọ́ mà ní fún àlọ́ àbí ká lo gbólóhùn Allahu akbar kì í ṣe wá o àbí kílẹ̀ máa ń pè é gbogbo àwọn kan nílùú ìdí ìdòkó kí ni ìtumọ̀ wá o ìtumọ̀ wá o ó jọ lójú nu o áá wá o wàá sọ pé Allahu akbar tàbí kó sọ pé kí ni subhanallah ẹlòmíì ní àwọn gbólóburúkú tí máa ń sọ yóò dáa ilé tó lo gbólóhùn ti islam wà á tún gbalada ẹni pé nígbà tí nǹkan jẹ́ àbúrò àṣẹ ẹjọ́ lójú ànábì sọ pé subhanallah ìgbà mi ànábì máa sọ pé allahu akbar àwọn nǹkan yìí ìdájọ́ kọ́ mọ́ wa lẹ́nu èyí torí ọjọ́ ọkú ni àṣírí ó tún jọ kú àṣírí ẹlòmíì máa tún jọ kú lọ́dún wa fẹ́ kú ẹ̀ẹ́dì àti ẹlòmíì máa tú lójú oorun ẹ jẹ́ kí nǹkan tó bá lẹ́rù ṣẹlẹ̀ sí lójú oorun pé ewu nǹkan tó ń sọ sáyé ẹ̀jẹ̀ pé ìpè ní máa ń sẹ́ yóò ti sẹ́ pé wá sójú ayé náà nù bóyá tó rí ajá tí ń lé lójú oorun ni ó ń sùn lọ́wọ́ ńlára ni o ó ń sùn ńlára ni o ó wá sọ̀rọ̀ sójú ayé ayé òun ti bàjẹ́ ayé òun ti bàjẹ́ ayé òun ti bàjẹ́ o ẹgbẹ́ pẹ́ńgbà tó wà láyé náà ti ń wí náà nìyẹn ẹ máa rí ẹlòmíì báyìí tó kò dìde lójú oorun bí ó ń lálàkà ìrú àbá ó sùn lọ́wọ́ náà ni kò mọ́ gbólò tó jáde náà subhanallah subhanallah ẹlòmí lè tó pé la ilaha illallah ẹ̀yà hàn túbọ̀ ẹlòmí wáwò wáwò wáwò wáwò àfi dìgbà tí ọkọ̀ tó ní kíní bá ń hàn bọ̀ ẹlòmí lè tó pé ayé òun ti bàjẹ́ ayé òun orí ìyáhùn o iye ìyáhùn gbáhùn o orí ìyáhùn mọ́sùn lọ́rùn kan tó mọ̀ wípé ẹni ẹ lọ́wọ́ mùsùlùmí tó lẹ́kọ̀ọ́ dáadáa táwọn kan ti mọ́ lára ẹlòmíì pé yóò kàn ń lọ lójú ìtì ni nǹkan kan nǹkan yọ sí ọ lójijì lọ wo gbólóhùn tó jáde lẹ́nu ẹ̀ sẹ́gbẹ́ àwọn gbólóhùn yẹn kìí ṣe tó plan fún bọ́yìn tó ti mẹ́la tẹ́lẹ̀ ló máa dìtámì tó máa fò jáde yẹn torí bó plan fún kíní àá wá fúnra ẹni ìyìn tó bá fi ń lò gbèsè ayé ẹ̀ tẹ́lẹ̀ náà ló máa ṣẹlẹ̀ òun lọ báyìí bóyá nǹkan kẹsàn-án yọ sí olójú tó dẹ́rù báyìí Allahu Akbar la ilaha illallah wọ́n yóò ní pé yẹ yẹ màmá mi o màmá mi o ah. ẹ̀wọ́n tó sáà wíwí kú wí kan tó àwọn nǹkan yẹn jẹ́ kó mọ ilẹ̀ rà ìwọ́sán pé ẹ̀ló wọn ní dájú ẹ̀ ti padà kú o tí ò ayé ń jẹ́ ojú méjì lójú mẹ́rin o ìwọ́n tó jẹ́ mùsùlùmí gbólóhùn tó jà ẹ̀ lójijì tó fura fún inna lillahi wa inna ilayhi raji'un. ó ti fẹ́ẹ̀ lórí tó bá ń lo ìsẹ̀mí ayé ẹ̀ fún tẹ́lẹ̀ tó ti mẹ́ ẹ lára nígbà tó bá wà nínú ewu tí nǹkan kan ṣẹlẹ̀ sí ẹ lójijì òun náà ló máa dìtámì gbólóhùn tó kò jáde nígbà àwọn gbólóhùn yẹn wọn èèyàn ò plan fún ó wá fúnra ẹ ni kò dẹ̀ ní wá fúnra ẹ nǹkan tó ń lò tẹ́lẹ̀ náà ni ó wà ẹlòmíì pé ọmọ ẹ ń lọ sójú títì mọ́tò wa ń bọ̀ ẹ wo gbólóhùn tó jáde lẹ́nu ìyá ọmọ yẹn níta ìgbà yẹn kò plan fún gbólóhùn yẹn ó kàn kò jáde ni sọ àṣírí ẹlòmíì máa tú ìjọ tẹ́lẹ̀ mi bá fẹ́ kú tó ń pọ̀ ká kú ẹ lọ dúró sẹ́gbẹ́ àṣírí oṣù kẹ́kẹ́ ń lo bí ayé ẹ̀kú èmi wọn ní bàbá kan fẹ́ kú ní sáìdì bí ig tàbí bọ́nà tẹ̀sán gbà yẹn wọn fẹ́ kú ó ń pọ̀ ká kú báyìí wọ́n ni wọ́n bíbá náà máa sọ pé tútù náà àtẹ̀yàn ń polówó wọ́n ní tútù rúpì ẹ̀ náà ló ń jáde láyé nígbà tí tútù rúpì tútù rúpì tútù rúpì <laughs> bóyá gbàdé pọ̀ ká kú yẹn ó tún rò pò ń ta nǹkan yẹn náà ni ó tútù rúpì ló tà bá dọ́dọ̀ àlọ́ ọ̀gbọ́ ó tún lọ tòògùn bá lọ́wọ́ lọ́wọ́ mi ó tiẹ̀ dá báwọn. tó bá ń lò lé ayé ẹ̀fún náà ló wá di támìnà. tó kẹ́ríkà kú ẹ̀wọ́ gbóná tó já lẹ́nu àní pípé subhanallah mímẹ́ni Allahu Akbar àwọn gbólóhùn báyẹn ẹni ó jáde tó bá rí nǹkan ẹrù àbò wà lójú oorun tí n sáyé fò líle lójú sáyé àbò orí nǹkan ẹrù àbò orí nǹkan tó dẹrù gbà ẹ ẹ lọ fi kọ́ra àwọn gbólóhùn dáadáa la ilaha illallah Allahu Akbar hasbunallahu wa ni'mal wakeel la hawla wala quwwata illa àwọn gbólóhùn yẹn ó dáa tí mùsùlùmí máa wí kí Allah subhanahu wa ta'ala kójọ pé ó ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa tó ẹ̀kọ́ pọ̀ gan-an níbi hadith yẹn insha Allah ta'ala ló bá ti èyí tí ń bọ̀ tó hadith mi ta ká yóò kọ́ wa bá ti wẹ̀ jánaba àti gbogbo àwọn ìwẹ̀ yòókù náà yóò kọ́ wa bá ti wẹ̀ yídẹ̀ ṣe àlàyé dáadáa èyí ni láì ta'ala àdùn báyìí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ṣé ìbéèrè wa náà. amin bẹ́ẹ̀ náà ìbéèrè tí wọ́n béèrè o ẹ má da wá sí méjì ẹ bá ìbéèrè tí wọ́n béèrè ni pé obìnrin tí ń ṣe nǹkan oṣù àbí ṣẹ̀jẹ̀ ìbímọ tó bá dá báwo ni ó ṣe mọ̀ ìbéèrè tó dáa ó ṣe àlàyé lẹ́rẹ̀ẹ́ gẹ́gẹ́ gan olùdíra inṣàlá màá tó padà sàárẹ̀ lórí ẹ̀ olùdíra kan tíra ṣe sọ́ọ́lì òṣèlú lórí ọ̀rọ̀ yẹn òdìdí nǹkan tíra yẹn ni alfan bi alfin láti bẹ̀rẹ̀ dókun ni sí ka tí ọ̀rọ̀ ti ṣe sọ́ọ́lì òṣèlú torí máa ń dàrú mọ obìnrin mi lójú ló tọ bóun ni ó sì mọ bóun ti parí bóòlù sùlẹ́mà wípé ẹ̀jẹ̀ yẹn ti dá lọ́yẹ̀ ọ̀nà tó lè kọ́ tó lè gbà mà àkọ́kọ́ ẹ̀jẹ̀ yẹn gẹ́gẹ́ fúnra ẹ̀ ó ní báwọn gẹ́gẹ́ ṣe máa ń dà mà yóò dúdú ní ẹ̀jẹ̀ gòsùn yẹn èsì yóò pọ́n di nọ́mà ẹ̀jẹ̀ wọn ò ní pọ́n báyẹn yóò yóò lóorùn yóò ní òórùn gan òórùn tí ó dání mọ́ sọ yóò ní lọ́yìn ìgbà tí ń jẹ́jẹ́ oṣù ni ẹ̀jẹ̀ nǹkan oṣù ni ẹ̀ tó bá wá ń parí tó bá dá tán nínú kẹ́jẹ́ yẹn dá nínú kẹ́jẹ́ wọ́n fi mọ̀ kó dá tí àwọn obìnrin lásìkò àníbi máa ń ṣe tí ẹ̀jẹ̀ yẹn bá dá omi kan máa ń wá omi yẹn àwọn afáàmọ́ sọ ní rògbòbá yóò dàbí àwọnúwọ̀jẹ̀ kò ní kò fẹ́ ní jọ ẹ̀jẹ̀ kò fẹ́ ní jẹ omi ìyẹn máa ń rò obìnrin lójú pé ṣé ẹ̀jẹ̀ bímọ yẹn ni ṣé nǹkan oṣù ni àbí èwo níbẹ̀ nǹkan táwọn obìnrin lásìkò àdébí máa ń ṣe ni pé ó mú òwú òwú wá ẹ̀sìn kílẹ̀ ń pè ní kọ́tí àbí kílẹ̀ àbí wú kílẹ̀ ń pè ẹ lọ mú ẹ mú wá ẹ̀sìn yẹn wọ́n máa ń tìbọ̀ ojú ara wọ́n máa ń tìbọ̀ ojú ara yẹn wọ́n máa mú jáde padà kí wọ́n wò ó sọ́yẹ́ pé ẹ̀jẹ̀ yẹn bá ti dá wọn à ní rí blọ́ọ̀dù mbẹ́ sọ́yẹ́ pé kò sí ìdá wọn à rí nínú ọ̀nà tó lè gbà mà náà òun nìyẹn nínú kó dá fúnra ẹ̀ kó mọ̀ wà mà àbí kàn ṣe nǹkan tí mo sọ yẹn tó bá fẹ́ rú wọn lójú ó di méjì wá yẹn ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tó tún máa ń rú wọn lójú mbẹ́ ni pé táìmù tó dá yẹn báwo ni obìnrin ò sí ní jẹ̀rùn sọ́rùn bó ni ò sí ní jẹ̀rùn sọ́rùn lápèjúwe ní ìsìn bá a fi ń sọ̀rọ̀ lọ́wọ́ lọ́nà ìsìn aago mẹ́rin lólu six thirty lélẹ́ àbí six thirty lólu ìbáyìí mọ́gírì sí wà ń ta áṣì sí wà ń ta káníkì oṣù obìnrin dá bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tẹ́pá ti ká sì tán nǹkan oṣù ẹ̀ dá bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àbí eighty thirty yìí áṣì dẹ̀ sì wà báyìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin wà ní kí áṣì yóò gbé dàlùkì àwọn yẹn nígbà tí kòsò ẹ ti dábàá yẹn ashley ti wà lọ́rùn ẹ̀ tó wà láti ashley magreth ó máa kí lọ́wọ́ ẹ̀ torí pé táìmù tó dá yẹn ìrún kan sì wà ń ta ṣùgbọ́n tó yẹ kó bá dá lẹ́yìn magreth àti kí magreth tán ní kòsò ẹ ṣẹ̀ṣẹ̀ dá ìrún wọlé òkè báyẹn magreth ìṣá ìkọ́ o magreth sì wà ń ta ìṣá ìwòsí ìṣe kí ni kò tí àwọn ọ̀run yẹn bí kan bá ṣe ń jáde nìmí ń wọlé wọ́n jọ ń ṣe at the same time ní nǹkan tó fà nìyẹn ṣubú nìkan ni ò lẹ̀pọ̀ márùn mi ṣubú ń parí tí òun bá ti yọ láàárọ̀ ṣubú ti parí òun ò lẹ̀pọ̀ márùn mi gbogbo àwọn ọrùn yòókù wọ́n lẹ̀ mọ́ra wọn ni táìmù gbà tí zuri parí táìmù yẹn gẹ́gẹ́ náà ni a ti ṣe kí ló wọlé wọ́n jọ ṣe at the same time tí asiri bá ti parí táìmù yẹn gẹ́gẹ́ náà ni mọ́gìrì wọlé tí magrib bá ti parí láàmì ẹ̀gẹ́gẹ́ náà ni ìṣá ìṣẹ́gẹ́ ni ìṣá ìwọlé ìṣá àti ṣubúì àwọn nìkan ni ò lẹ̀pọ̀ ṣubúì àti zúrì wọn lẹ̀pọ̀ sòdájú àtọ́jọ́ pé ẹni tó parí nǹkan oṣù tàbí nǹkan ẹ̀jẹ̀ bímọ kó mọ́nítọ̀ táyà nígbà tí nǹkan yẹn parí kó lè bá a mọ ibi tó ń ti bẹ̀rẹ̀ irun lápèjúwe nísìnyí aago mẹ́wàá àárọ̀ ló parí nǹkan oṣù ẹ̀ òun ló lọ wẹ̀ ìrìn wo ni ó bẹ̀rẹ̀ sí báyẹn hàn lórí ni náà kò ní láti kásùbà because àsùbà ti dégẹ́ni ó ti parí sẹ́yìn táìmù ìgbà tásùbà wà yẹn ó sì ń sin nǹkan oṣù lọ́wọ́ bọ̀tẹ́ pé lápèjúwe kánípé zuri ó ń wọlé ní to one to one arábìnrin sì rèé bí a táìmù tó máa ń kírun bí a tù ní ó dẹ̀ ń wọlé ní to tó wá yẹn náà ni ó parí nǹkan oṣù ẹ̀ àdékò yóò kì í sóòlù tó báyìí báyìí báyìí ẹ sì máa ẹ sì máa wọn lọ tó jẹ́ àwọn àlàyé tí ó wà ń bẹ ní ṣókí ó wà ń bẹ ní ṣókí sọ yẹn tó bá lọ sórí telegram wa yóò rí àwọn ẹlẹ́jọ́ tó mo ṣe bẹ síríìsì ni ni mo yọ ọ̀sẹ̀ tí mo lò ń gbà yẹn gbogbo tí àwọn ìfowópamọ́ta mo kà pátápátá mo lè ṣe àlàyé lọ́yìn lọ́wọ́ bẹ̀ ẹ́ rí ẹ̀kúnrẹ́rẹ́ bẹ̀ ṣáà lọ́gbàá. wọ́n lẹ́yìn tó kírun lẹ́yìn imam ó wá gbàgbé láti ka sọ́ọ́dì pàtà pàtó ṣe àlọ́ àgbà tán ó kàn dákẹ́ ní ó ti gbàgbé ó ti ó ti ronú lọ ní ẹbí ò ti jẹun ní o ẹ ronú ìyàwó ẹ̀ tó ti lù ní o ọ̀rọ̀ sáà màgá tó ṣe o ìyàwó ẹlòmíì ò ti lù kó tó kó lé ọ bí ọkọ ẹlòmíì ló ti lù kó tó lé ni ó dórí ìrìn wọn ká ó ti ronú lọ kò ká bá ṣe kan wò yẹyẹyẹ ni ìmọ̀mù rúkú báyìí ló bá rántí pé òun ò ka sọ́ọ̀tìlì fàtíà sọ́ọ̀tìlì fàtíà sì rókìnù nínú afghanistan orígun ni pílà ni o gbọ́dọ̀ wo nínú ìran ẹni ẹdẹ wà lẹ́yìn mọ kí ni ó ṣe ó lé ó jọ máa kírun yẹn lọ ó jọ máa ṣe kí ni jọ máa kírun yẹn lọ pẹ̀lú ìmáàmù tí mo bá ti wá parí irun tó jókòó tó sálámà irun tẹ ò tí ì wàá ṣe ìlùkọ́ òwúrákà àkọ́kọ́ yẹn ọ̀ọ́rákà tí fájà méjì ń bẹ̀ yẹn wà á kánṣu ẹ̀ bóyá nàbà wán ni bóyá nàbà tù ló wà bóyá nàbà tírì ló wà ní o wà á kánṣu rákà yẹn òun ní kánṣu àwọn yòókù tí mo bá ti wá sálámà ta wà wá dìde nígbà tó kò jẹrun wà wá mú rákà míì wá rákà ẹ̀yọkan tí o ti fájà méjì tó ti kánṣu yẹn wà wá sàn padà tòtò bá sàn padà wà á ṣe wá forí kalẹ̀ dípò ìrìn ẹ ti lé fún wà á forí kalẹ̀ ìgbà tó bá sálámà àyẹ̀ṣẹ̀ wa sálámà ti kọ̀ǹpútì rẹ̀ báyẹn. ìyẹn tó bá jẹ́ pé gbogbo eléyìí náà mo ti ṣàlàyé lẹ́tọ̀ mẹ́wàá ni mo ṣe lórí ẹ̀ lẹ́tọ̀ mẹ́wàá series ni mo ṣe lórí ọ̀rọ̀ tí mo dọ́ra sọ yẹn torí pé ìrun tẹ́ fẹ́ kí àìmọ ipò tí kọ̀ọ̀kan wà nínú àwọn nǹkan tá à ń ṣe nínú ọ̀run yẹn ó fẹ́ lómi ìfowópamọ́ bóyá mẹ́sàn-án àbí mẹ́wàá ni mo ṣe lórí ẹ̀ ó wà lórí telegram nípa pé gbogbo tá à ń ṣe lórí ìrun láti Allah akbar dé sálámà ọ̀nà mẹ́ta náà fẹ́ sí alikatugoraizi wọn sọ́nà mẹ́ta èmi ń bẹ jẹ́ arkanu ni orígun ni èmi ń bẹ jẹ́ pé ni ọ̀ranyàn ni èmi ń bẹ jẹ́ pé ni ẹni ká kúndé èmi dàjọ tiẹ̀ nǹkan tó bá mìtì lórí ìran o gbọ́dọ̀ mọ èwo ló jẹnu mẹ́tẹ̀ẹ̀ta a dẹ̀ yanjú wọn ó yàtọ̀ síra ìmáàmù ló ṣe ló gbàgbé ó pọ́ síbò náà wọ́n pa àwọn méjì tá a máa ń gbé sínú yẹn wọ́n tó ẹ pé ìrún tá à ń kí sókè ni àwọn jàmáà ò ṣe ṣùgbọ́n àrùn làwọn ò ti rán létí ọ̀kọ́ ẹgbẹ́ rákà méjì tá a máa ń gbé sínú ìmáàmù ti gbàgbé ní ọ̀ka sọ́ọ̀tì ìbájà tó lọ rògbò ìgbà wo ló rántí ìgbà tó lọ sí rògbò ni ìmáàmù rántí tọ̀yì bó ṣe rúkú báyìí dé ìmáàmù bá rántí kò wọ̀ ká sọ́ọ̀tì ìbájà yóò padà sókè yóò padà síbẹ̀ yóò lọ ka sọ́ọ̀tù fàájà yẹn yóò ka sóra yóò sì wàá rúkú náà àwọn jama náà padà pẹ̀lú ẹ̀ tí wọ́n bá ń ṣe subahana láì kò ní dá wọn lọ òun ti mọ dóun ṣe ẹ̀ka ń ṣe subahana láì ní kò ní dá yín lọ torí pé nǹkan kan ti ṣẹlẹ̀ sọ̀hún ẹ̀yin ló bá padà yóò lọ ka sọ́ọ̀tù fàájà yẹn lórí ìdúró yóò ka sóra kò bá jẹ́ kó ti ka tẹ́lẹ̀ náà yóò tutù ka ẹ̀sẹ̀ wàá rúkú ẹ̀sẹ̀ wàá máa bá wọn lọ inú ẹ ti lékún ó lékún tó bá sálámà tán tó àforí kan yẹn lẹ́ẹ̀mejì ẹ̀ṣẹ̀ wá sálámà padà tó bá jẹ́ pé gbogbo ẹ̀ náà mo sàrẹ́ inú ọ̀rọ̀ sọ̀ láti tí mo sọ yẹn náà o tó bá jẹ́ pé ìmáàmù yẹn ó ti kó nírúkú ó ti kó ti débi sùjúd ó ti dé ìgbà tó débi rákà ẹlẹ́ẹ̀kejì lọ́ọ̀ẹ̀sẹ̀ rántí pé òun ò ka níbi rákà tó síwájú yẹn ó lè mọ́jà kọ́kọ́ kó sà síwájú tó wà bífọ́ ìyẹn ó ti dé ààyè ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ padà sẹ́pẹ́ ààyè dúró ni òsì káfátíà ó ti ti dé ààyè dúró yẹn padà níbi next raka tó bá ti débẹ̀ kò ní padà mọ́ yóò máa kẹ́wọ̀n lọ yóò àkánṣu raka ẹ̀yin jẹ́ wọn náà ẹ̀ máa tẹ̀lé ni o òun ló ń wà yín o ibi tó bá wà yín lọ náà ni o ẹ̀ máa tẹ̀lé náà tó bá tó wá kẹ́wọ̀n tó ti pé mẹ́rin tó ti pé tán ló ti dìde lẹ́ẹ̀kan ẹ̀ dìde pẹ̀lú ẹ̀ náà subhanallah subhanallah alhamdulillah ẹ kò ní dání lọ òun ti mọ tó ń ṣe ń tẹ tó bá sálámàtà yóò ṣàlàyé fún ẹ tó yóò akẹyọ kan ẹ sí tó bá ti wá kí sí yóò àtẹ sálámà yóò ṣàlàyé fún ẹ pé nǹkan tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lélẹ̀ àdí tó ń fi dání lọ kò lélẹ̀ tó dábàá ti subhanallah fún ìmáàmù yín ìmáàmù bá ti dáhùn ẹ tẹ̀lé náà òní. Eh, yóò mú wa nígbà tó ìrìn rẹ ti lékún yóò forí kalẹ̀ lẹ́yìn tiwa láti fi yanjú àlékún tó ti wà níbi ìrìn tó ọ̀rọ̀ ẹ̀sìn wa ọ̀rọ̀ tó ní agbára ni àjọ àwa tá à ń kéwú ká àìkéwú fún jálàbí o àìkéwú fún aláǹgbá o àìkéwú fún pé afẹ́ àìkéwú fún pé afẹ́ hàn rárá o à ń kéwú láti mọ àwọn tá à sì mọ kí ó lọ́jọ́ òdì ìlọmọ wa lọ́wọ́ ẹjẹ́ táwa náà kí ó àwọn tá à dẹ̀ ráyè àti kí ó náà ẹ ẹni tí wọ́n gbọ́wọ́ àti àwọn àfáà súnà àti kí á àti ó sàmú kan bẹ̀ lọ́la kó jọ kó ṣe rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa kó jogún ìmọ̀ alálùbáyíkà fún ẹnìkọ̀ọ̀kan wa wa bihamdik la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum gbogbo mùsùlùmí òdodo lọ́kùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn ọkọ ọmọ lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ tá a fi fẹ̀sìn wọ àlùjáná onídẹ̀ra lọ́lọ́ yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wọlé ti pé ìgbaniwọlé sáìtì ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàsọ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá tọmọ sí Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda dúró dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà kànáwíyà monday to friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. abidul quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀ lẹ̀. tàgbàtọ̀dọ̀ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúndàrí láòyè road five mọ́sálà ìyànà bíkẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. telephone zero zero eight five two three seven five seven seven WhatsApp number zero eight one one zero six three nine three six six ńlẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.